أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا صاحب السجن أما أحدكما فيسقي ربه خمرا وأما الآخر فيسلب فتأكل الطير من رأسه قضي الأمر الذي فيه تستفتيان وقال للذي ظن أنه ناج منه اذكرني عند ربك فأنساه الشيطان ذكر ربه فلبث في السجن بضع سنين الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وإمام المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد اللهم رب جبرائيل وميكائيل وإسرافيل آمين فاتر السماوات والأرض آمين. عالم الغيب والشهادة آمين. أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون آمين. اهدني لما اختلف فيه من الحق بإذنك آمين. إنك تهدي من تشاء إلى صراط مستقيم آمين. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته إليتني قدي ميراني ìpàdé mìíràn nínú èyí tí ọlọ́run ọba tó sà wá lẹ́sà fún tó sì pa wá léṣèdè èyí tí ọlọ́run ọba rọ̀ fún wa tó sì rọ̀ àwa náà fún òun náà ni kíkí alukur'an àti mímá ṣe àgbéyẹ̀wò àwọn ìtumọ̀ kí àwa èdè ènìyàn kálíbà máa mú omi ọgbọ́n àti òye látara ọ̀rọ̀ ọlọ́run ọba wa subhanahu wa ta'ala ààyè àgbò nínú súratu Yusuf alayhi salatu wassalam èyí tó jẹ́ sí pé a nínú ẹ̀ a ń lú ẹ̀ náà sì làwà ń wẹ̀ nínú omi náà gbogbo ẹni tí ń tẹ̀lé wa láti bàtà ti bẹ̀rẹ̀ náà kọ̀sẹ́nì kankan tó mọ́mí yónú wa a ń wẹ̀ ní gbogbo ìgbà nínú alukur'anil kerim ọ̀rọ̀ mímọ̀ bíyàn bá ti ń wẹ̀ nínú ẹ̀ tó bá jẹ́ sí pé ìmọ̀ ni àti hadith annabi muhammad sallallahu alaihi wa máa lúwẹ̀ ń bẹ̀ yóò sì máa yé ni ṣùgbọ́n tí bá ń lúwẹ̀ nínú odò mímọ̀ ṣaitan tí ó sí alùkùránì ayà alùkùránì inú tí ń gbára lé tí ó sì pàtàkì ọ̀rọ̀ ànábíwa Muhammad sallallahu alaihi wa ọ̀rọ̀ àwọn sàábí ò ní láárí lọ́dọ̀ rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ bọ́ bá mùkùn ó lè mọ́mí yóò jẹ́ torí wípé kò sí atọ́nisọ́nà kò sí fún nígbà tí ó ẹnìkan sì ní mọ̀kàn nínú ọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam káwá pé yóò mú mi irọ́ ni o yóò mú mi ọgbọ́n yóò sì mú mi òye nínú ẹ̀nì náà ànábì wa Yusuf alaihi salatu wassalam ní ìpàdé wa ti alẹ́ ìní wọ́n fẹ́ sọ ojú abẹníkò fún àwọn méjèèjì tí wọ́n láàlá yìí lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣe wá sí oníranran fún wọn léyìí tí àwa náà ti gbádùn àwọn àlàyé náà ní ẹ̀kọ́ tó rí kọjá ànábì wa Yusuf alaihi salatu wassalam wọ́n mọ̀ sí atótónu púpọ̀ fáwọn méjèèjì kó tó di pé wọ́n dá wọn lóhùn ìbéèrè tí wọ́n wá bí wọ́n lè nípa ìtumọ̀ àlá pẹ̀lú ògo ọlọ́run ìtumọ̀ àlá náà ni wọ́n fẹ́ tú fáwọn tó ní àlá ní alẹ́ tèmi tí ò bá gbàgbé anábíwá alayhi salatu wa salam títí anábíwá Yusufu yìí wọ́n ṣe àlàyé tawhid táwọn kan sọ pé àkídà wọ́n sàlàyé àkídà fún àwọn méjèèjì wọ̀nyí kó tó di pé wọ́n túmọ̀ àlá fún wọn ògbẹ́ ẹnikẹ́ni tó bá wo àwọn àyà mẹ́rẹ̀ẹ̀rin tó síwájú àyà tèmi tá a fẹ́ ké yìí Quran sọ́tù Yusuf àyà 41 òun náà ni a fẹ́ ké lónìí láti fẹ́ túmọ̀ rẹ̀ ọlọ́run ọba kó ṣe ní rọrùn fún wa ẹ jẹ́ ká ké àyà náà gẹ́gẹ́ bí àṣà wa àti ṣe wa tafsiru láǹṣe àgbọ̀dọ̀ máa ké àyà Quran lọ́pọ̀lọpọ̀ tá a bá wà níjókòó tafsir a ò gbọ́dọ̀ wọ́n máa mumi ọgbọ́n látara kíkè ká sì máa gba ẹ̀san níwájú ọlọ́run ọba sọ́dọ̀ Yusuf aya 41. one lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba sọ pé lẹ́yìn ìgbà tí a ṣe a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run ọba sọ wípé ya sahibayi sijni amma ahadukuma ya sahibayi sijni amma يا صاحبي السجن أما أحدكما فيسقي ربه خمرا يا صاحبي السجن أما أحدكما فيسقي ربه خمرا وأما الآخر فيصلب فتأكل الطير من رأسه وأما الآخر فيسلب فتأكل الطير من رأسه قضي الأمر الذي فيه تستفتيان قضي الأمر الذي فيه تستفتيان O two companions of the prison, as for one of you, he, as a servant, will pour out wine for his lord, king or master, to drink. And as for the other, he will be crucified and birds will eat from his head. Thus is the case judged concerning which you both did inquire. Alábíwá Yusuf Alayhi Salatu wa Salam gẹ́gẹ́ bí wọ́n ti pe àwọn méjèèjì tí wọ́n wà lẹ́wọ̀n wọ̀nyí nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n ṣe fún wọn àbí wáàsí tí wọ́n ṣe fáwọn méjèèjì. Ní bíbá yìí náà wọ́n tún pè wọ́n, wọ́n rìpíìtì pípè wọ́n. Kí ló fà tí wọ́n fi rìpíìtì pípè wọ́n yìí? torí pé ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ igangan ni ojúlówó ọ̀rọ̀ tí wọ́n torí ẹ̀ pàdé ara wọn láti máa ṣe àlàyé ọ̀rọ̀ wọ́n fi yá sahibai sijin wọ́n fi bẹ̀rẹ̀ àyà ilé ìtumọ̀ àyà ilé rè sí gẹ́gẹ́ bí àṣà wa anábì Yusuf ké sí wọn pé lẹ́yìn ìgbà tí mo ti ṣe wáàsí fún yín tán ẹ̀yin náà ti gbà mí gbọ́ ẹ ti gbà pé mo mọ̀ ẹ ti gbà pé ó yé mi ẹ mọ̀ pé bí mo bá tú fún yín bẹ́ẹ̀ náà ni ó rí i ẹ mà pọ́ lọ ń bùn mi mo lè jogún ẹ̀ ọlọ́run fún mi mo tún jogún ẹ̀ ọ wá pè wọ́n pé ẹ̀yin ọ̀rẹ́ mi méjèèjì tá a jọ wà lẹ́wọ̀n ẹ gbọ́ ohun tẹ́ gbé wá mo fẹ́ túmọ̀ rẹ̀ fún yín àlátẹ́ ẹ fẹ́ mọ ibi tó darí sí ibi tó kọjú sí ẹ ó ti wá yá báyìí láti mọ tẹ́ torí ẹ̀ wà ọ̀yà kí ni kí ló ṣẹlẹ̀ àmì náà. فيسقي ربه خمرا àmọ́ nínú èdè Yorùbá wa náà wọ́n pé àmọ́ tẹ́rí hmm. pé ó gíra wọn bá ní hmm. ó ní anábì Yusufu ní àmọ́ o ìkánú yín o àhádókù máa anábì Yusufu dárúkọ ẹ̀ torí wípé ààyè tá a wà yìí sáàyè tó yẹ ká dárúkọ hmm. torí wípé ánsà tí mo fẹ́ fún yín lórí àlátẹ́ẹ̀lá ìkan dùn ìkan korò ìkan tutù ìkan gbóná. àmọ́ أحدكما فيسقي ربه خمرا ìkan pani lẹ́rìn ìkan pani lẹ́kún ṣé kí wọ́n dárúkọ ni kí wọ́n gborúkọ burúkú àbí kẹ́ ìyá mi jẹ ní tútù èmi ò ní dárúkọ yín o àmà àhàdùkùmá àmà àhàdùkùmá fàyà sí ọgbàhùn ọmọ mi ò mú kọ́ rẹ̀ o ṣùgbọ́n kan nù yínú àlàdé láì subhanallah ẹ wo hikima mi ò mú kọ́ rẹ̀ o ṣùgbọ́n kan nù méjèèjì yóò yọ padà yọ padà jáde lẹ́wọ̀n fàyẹ́sí tó bá jáde lẹ́wọ̀n tán yóò tún padà di ẹni tí wọ́n fi sí wọ́n àpọ́ǹtì e, wọ́n fún níṣẹ́ yóò tún gba appointment letter míì ni yóò tún gbà kó tó jáde kúrò ní ẹ̀wọ̀n tiẹ̀ kí ni sẹ́jọ́ wa máa ṣe tó bá dé kìí ṣe pé ará ìtaní ọmọ ti ṣiṣẹ́ kìí ṣe ìtaní ó ti lọ máa ṣiṣẹ́ ibi tó ti máa ṣiṣẹ́ náà ní ilé àfin palace ibẹ̀ náà ló ti máa ṣiṣẹ́ fàyàtùkì rọ́bàwó khamra fàyàtùkì rọ́bàwó khamra iṣẹ́ tí ọmọ ṣe ń palace kìí ṣiṣẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ iṣẹ́ gidi ni ó ẹni tí ń pa ọtí fọ́ba ọmọ pé èèyàn ńlá nù ní ìkànnì abomisọ́ba lẹ́nu adomisọ́ba lẹ́nu agbótí fọ́ba agbé kọ́ọ̀pù fọ́ba iná ni yọ́ padà dẹ̀ ẹmbàṣẹ̀ ń gbé kọ́ọ̀pù omi fọ́ba ẹlọ́mọ̀ wípé irú ń tọ́ba ń jẹ lòun náà sí kíni yọ́mọ̀ jẹ ẹlọ́mọ̀ pé wọ́n gbàgbọ́ tán nù wọ́n ti ṣe kíni wọ́n gbàgbọ́ tán ẹ̀ẹ́n tá ń tí ń gbómi fún ni tí ń gbé kíní fún ni tá à ń mú àà àwọn dájú pé a lè kówó sí lọ́wọ́ irú ẹni bá ní ó súnmọ́ bá tán pátápátá nù ni ẹnìkan náà ẹ̀yin méjèèjì yọ padà dẹni tí yọ jáde lẹ́wọ̀n tọ́bọ̀ wá ń jáde lẹ́wọ̀n kí é ṣe pé yóò tún bọ́nù fòrò ayé inú ọlá náà ní ọwà yóò padà lọ máa fọ́ba lọ máa fọ́ba lẹ́ọtí padà hamron ọtí anábìsí pé ní hamron ọtí ìyẹn ni pé gbogbo ọ̀ràn ọtí torí pé ẹyọ kan ni wọ́n mú hamron wà ń bẹ̀ ni gbogbo ọ̀ràn ọtí ìyẹn fi apá àwọn ọbẹ̀ yìí mú ọtí kan tọ́ bá bá jọba lóòótọ́ o kì jẹ́ sí pé ọtí kan ní ọmọ mu ọlá ó sọ fún pé ah, ọtí kan bó ọwá ah, ọtí kan tó ń bẹ tó tún wà báyìí yóò máa tèèsì ẹ̀wò báyìí ni tó bá tó wájú báyìí yóò tó oríṣiríṣi kí ni wáìnì tíwájú ni hmm. ẹ̀ẹ́n lànà sọ pé fàyà sí rọ́bà ó fàyà ìkánu yóò ṣẹlẹ̀ sí báyìí ọ wà rí kejì wà á màláàkàrù wà á màláàkàrù fàyúsùláàbù fàtà kúlù tọ̀lú ní rọ́rọ́ sí anábi yusufu lò hikima púpọ̀ láàrin yìí anábi yusufu ní orí kejì yìí fàyúsùláàbù kò sọ pé fàyàsùlébù hù fúlàn kò ẹni tí ọkàn ó ní fàyúsùláàbù èmi ọ̀mẹ́ni tí ọkàn ó fàyúsùláàbù wọn kàn má gbélébù wọ́n kàn má gbé nígbà tí wọ́n bá pa tán àbí kí wọ́n tó pa ọ̀nà méjì ni wọ́n ń gbà kan àwọn èèyàn má gbélébù nínú kan ti pa kan tó kàn nínú kí wọ́n kàn kan tó ṣe kíni kan tó pa alábi Yusuf ní wà á màlẹ̀ aláàkàrù ìkánná ẹ̀yìn méjèèjì wọ́n kàn ó tí wọ́n bá ti kàn tá báyìí wọn wá ní sọ̀kalẹ̀ lórí ibi tí wọ́n bá kàn mọ́ ibẹ̀ ni ó jẹ́ra sí nígbàtí bá wá ń jẹ́ra torí ẹ̀ tàdín torí ẹ̀ ń yọ kòkòrò à àwọn ẹyọ wà rí pé oúnjẹ dé pàtà kúrò wọ́n ní ní gbogbo rẹ̀ ẹyẹ ni ó wà kì í ṣe pé àpẹ́yìrò alifu alam lè jins ní pé gbogbo rẹ̀ ẹyẹ ẹyẹ alápáǹdẹ̀dẹ̀ yọ jẹ lórí ẹ̀ pàtàkù ẹyẹ àdàbọ̀ jẹ lórí ẹ̀ lékèlékè ọ jẹ lórí ẹ̀ àsánà ọ jẹ lórí ẹ̀ kòwé ọ jẹ lórí ẹ̀ gbogbo rẹ̀ ẹyẹ tí ń jẹ ẹyẹ tó bá ti fò wọ́n ṣe kíni wọ́n bà wọ́n kálukú ọmọ ṣe kíni yọ máa mú tiẹ̀ jẹ́ ńbẹ̀ ń ah, bọ̀ wá wí báyìí eléyìí fi yọ ayé pé eléyìí náà jáde lẹ́wọ̀n ṣùgbọ́n yóò jáde lé ikú lọ́wọ́ ti ẹni nínú èèyàn méjì ní bẹ́lẹ́wọ̀n olùgbọ́ mi alákùnmọ̀lé ẹni tí ó jáde lálàáfíà lọ lé ẹni tó jáde láti inú ẹ̀wọ̀n lọ síbi nǹkan tó tún burú ju ẹ̀wọ̀n lọ eh, ẹni àkọ́kọ́ jáde lálàáfíà lọ sínú ọlá ẹni kejì ó jáde nínú ẹ̀wọ̀n lọ síbi ikú gbogbo wọ́tọ̀ wà lẹ́wọ̀n tó ń gbọ́ mi tó jẹ́ sí pé kì í ṣẹ̀ṣẹ̀ rẹ ló sọ ẹ́ dẹ́wọ̀n ọ̀ràn abẹ́lọ́wọ̀n ọba fún ọ kọ́ jáde kú ń bẹ̀ sínú ọlá ní kọ́lọ́hún tó tiẹ̀ ọba tó mú ẹni ìyáni alákọ̀ọ́kọ́ tá a ní pé àmà àhàdùkù máa àmà àhàdùkù máa fàyàsì ọba tó mú yẹn jáde tí òfin kankan sí tó tún fi wá di pé ọ̀rọ̀ náà gbégbà nígbà tó kú lẹ́wọ̀n tán yóò jẹ́ kí wọn náà kọ jáde kó mẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ náà gbégbà padà وأما الآخر وأما الآخر فيسلب فتأكل الطير من رأسه آه نبقى النبي يوسف وادجو يتاوى سوفان في مستامبو كي مو بستامبو قضي الأمر الذي فيه تستفتيان tí wọ́n bá ti gbé ìwé ẹjọ́ jáde nílé ẹjọ́ ọ̀ràn yẹn ni ẹ rí yọ tẹ̀lé wọn wọ́n ní ẹ̀yìn tá a fi máa mọ̀ náà ní láàrin lọ́dọ̀ anábíwá Yusuf alayhi salatu wa salam àwọn náà ní kúrò yẹ láàmúrò lẹ́bí fi yìí ta staftiyan. àwọn làbẹ́ ní kan sọ pé mo lù ló ń tẹ̀ gbà hmm. ìtumọ̀ kúrò yẹ láàmúrò lẹ́bí fi yìí tẹ̀sítọ̀ ẹ̀mọ́ wulẹ̀ béèrè kò sí kọ́tọ̀ fà pì kankan láàrin ìjá ń sọ ni yẹn kú bí yálẹ̀ amúrù lẹ́dí fi tàstàftì yá kú bí yálẹ̀ amúrù lẹ́dí fi tàstàftì yá ìṣẹ̀lẹ̀ tó wà láàrin yìí gẹ́gẹ́ bí èyí tó ṣẹlẹ̀ yìí anábì Yusuf ti dájọ́ báyìí alayhi salatu wassalam ó yẹ ká máa ẹ̀sẹ̀ sí pé ó yẹ kí wọ́n lọ wọ́n dú tì lọ́rùn pé ah, wà anábì Yusuf táwa nínú àwa méjèèjì dákun mẹ́sàn orúkọ fún mi dárúkọ rẹ̀ fún wa ṣé èwo ni èwo ta ni wọ́n tí wọ́n kàn mọ́ nǹkan ta ni ó padà lọ dé láyọ̀ nù wa dákun sọ fún wa ọyọ ìkámẹ́ express kí wọ́n ibẹ̀ ọ̀ràn yẹn ti ni wọ́n ṣe bẹ́ẹ̀ náà hmm. ṣùgbọ́n anábì Yusuf alayhi salatu wassalam hmm. sọ wá dá wọn lónìí hmm. sọ wá sọ fún wa pé ìwọ ni ìwọ ni kìíní ni ìwọ ni gbáàwó ni ọkàn sọ fún wa pé ẹ sáà máa wòran ẹ máa retí nígbà tí ìdájọ́ bá dé kálukú ó ti kìíní yọ ọmọ rẹ kálukú ọmọ rẹ torí pé àyè tí wọn wà ń bẹ̀yìn tí wọn bá sọ fún ẹni tí yóò kú yóò ti kú kíkú tó ṣe kó tó dé ara hikima náà nìyẹn ẹ̀rọ fi jẹ́ sí pé inú ṣẹ̀rẹ́ àtọ́lọ́run fẹ́ràn náà wa Muhammad sallallahu alaihi wasallam ẹran tó fowó rẹ̀ rà tí wọ́n gán mà fẹ́ ni ayé fọ́ bẹ́ẹ̀ hàn báyìí hmm. sallallahu alaihi wasallam tó wáyé látọ̀dọ̀ anábì <clears throat> ó ní fẹ́ pákó tó hmm. ẹni tó bá ń fọ̀ bẹ́ẹ̀ hàn tó fẹ́ pa so tìtì náà fẹ́ni tí tó béèrè question nù àákàn hmm. pa látàmà fún ni kọ́mọ́ bá ti jẹ́ sí pé a ti pa kó tó di pé yóò kú kíkó tó dé anábì Yusuf sọ orúkọ wọn alayhi salatu wassalam títí tó fi jẹ́ sí pé àkókò náà tó tó ọjọ́ mélòó ni wọ́n lò lẹ́yìn bàtà anábì Yusuf ṣe fatiwa ìfún àtọ́ dá wọn lóhun aláìtàn àwọn ẹlẹ́kọ̀ọ́ sọ pé ọjọ́ mẹ́ta náà ni wọ́n lò ẹni tí wọ́n pa wọ́n lọ pa ẹni tí wọ́n pa wọ́n pa naam báyìí ni ìtumọ̀ àyà yìí ní tókè ẹjẹ́ ká kọ́ ọgbọ́n àti òye tí ń bẹ nínú àyà tí a bá wù dáadáa a rí pé wọ́n sọ̀rọ̀ pé ẹni àkọ́kọ́ yọ́ máa fún ọba ní ọtí yọ́ máa pọn ọtí fọba yọ́ máa gbọ́ ti fọba wọ́n lẹ́ni ẹlẹ́ẹ̀kejì wọ́n kàn mọ́ àgbélébù kí náà ń pè lágbélébù jẹ̀láwa náà lágbélébù nínú sẹ̀ríà àti wàlú àwọn àwo ló ń làgbélébù jù kí lọ́fà táwọn kan fi wá sọ àgbélébù di símbọ̀ tiwọn táwọn nìkan ni wọ́n ti ní kíkan kan má gbélébù nínú ìdájọ́ ẹ̀sìn wọn níbí wọ́n sọ pé wọ́n sọ pé fata kúlù tọ́yìrù wọ́n sọ̀rọ̀ ẹyẹ ń bẹ̀ ni kí ni ìgbàgbọ́ Yorùbá sẹ́yẹ kí ni sẹ̀rí àwa sọ nípa ẹyẹ ọ̀rọ̀ tí wọ́n sọ pé kúrò yàrá amúrò lẹ́dí fi hìtà stapsiyan ààrẹ pé ọ̀rọ̀ tó lágbára díẹ̀ ní kí ló bí ọ̀rọ̀ yìí tánà bí Yusuf fi sọ̀rọ̀ àlàyé fún wọn ìgbà sọ ìtumọ̀ maala fún wọn kí ló bí kúrò yàlá amúrùn lẹ́dí sí ìhé kí ló bí a máa gbọ́ àlàyé ní kí làwọn ọgbọ́n táwa náà máa mú nínú àwọn ìṣẹ̀lẹ̀ yìí ká tẹ̀lé wa kẹ́ bá wa ìyájú sàlàyé ìtumọ̀ ya sáàhìbá ìsẹ́jì nínú àwáyà tó rí kọjá amma ahadukumā fayasqī rabbahu khamra فلم يعجل يوسف عليه السلام من هو الذي سيسقي ربه خمرا نعم ومن هو الذي سيسلب نعم فلقطفا معهما àwọn ẹni kí ló fà tí ànábì Yusuf fi dárúkọ tọ̀tún àti tòsì pé ìwọ ni wọ́n pa ò ìwọ ló jáde sínú ọlá o tí lọ́wọ́ tí ò fi dárúkọ wọn ní ànábì Yusuf ó sì pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó fàánú mú wọn ní pé gbogbo ẹni tí wọ́n lọ kó àlá tí a máa lọ kọ́ àlàbà òpíkọ̀ bá wọn túmọ̀ àlà má jẹ́ ní tójú rẹ̀ ó lè kókòkò hmm. eh, má jẹ́ ní ti ọwọ́ rẹ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ náà tó bá jẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn náà wọ́n á béèrè fatuwa lọ́wọ́ rẹ̀ má máa ń ṣe ìdájọ́ kólé kólé kólé kólé fáwọn èèyàn tí wọ́n bá gbé fatuwa wá bá ọ pé kí ń dájọ́ nǹkan báyìí kí ń dájọ́ nǹkan báyìí kí ń dájọ́ nǹkan báyìí kọ́ wá ìrọ̀rùn fáwọn ènìyàn tí wọ́n bá bá eh, ìwádìí eh, ìwádìí nǹkan wá sí ọ̀dọ̀ rẹ̀ yàrá yẹ́sì pé wọ́n ti máa bí wá lè rí pé sí ẹni tí ó jáde lẹ́wọ̀n yìí tí anábì Yusuf alayhi salam tí wọ́n ní yóò jáde lẹ́wọ̀n yìí tó ní yóò máa bomi sẹ́nu ọba ni àbí yóò máa lọ ra ọtí wá níta ánsà náà ni pé òun yóò lọ máa bomi sí bu ọtí sẹ́nu ọba o òun yóò máa bu ọtí sí ẹnu ọba kìí ṣe wípé yóò lọ rà wá níta ìyẹn ni pé oyè tí wọ́n fẹ́ fi jẹ yìí iṣẹ́ tí wọ́n fẹ́ gbé tí wọ́n employ yẹ̀ sí yìí kìí ṣiṣẹ́ pé máa lọ ta lọ ra nǹkan wá ń jẹ o mẹ́sẹ̀njà náà lọ ra ọtí wà àwọn èèyàn kan ló kọ̀ tí wà ṣùgbọ́n ta ni yọ́ máa gbé fọ́ba tó gbé sórí tébù àbí tó gbé lọ́ba lẹ́wọ́ àbí tó dà sí ọba lẹ́nu pòṣíṣàn tó fẹ́ wà ìyẹn ni ó jẹ́ ká máa mọ irú bí ẹni yẹn ó ṣe súnmọ́ ọba tó ẹni pé ni yọ́ máa gbé ọtí fún ọba láfisọ́ ní ẹ̀kọ́ tó lè kọjá ifú gbẹ́ni tí wọ́n bá ń pè lọ́ba ìjẹ ọlá gbọ́dọ̀ wà lọ́dọ̀ rẹ̀ kódà bọ́ bá fẹ́ wọ bàtà ó lè dẹ́ntẹ́ wọn bá wọ bàtà bọ́ bá fẹ́ bọ́ bàtà wọ́n máa bá bọ́ bàtà kọjá yòókù àwọn gẹ́gẹ́ bí wọ́n ti máa sọ ní èdè Yorùbá ọlá ní ń kì í ọ̀tọ̀lẹ́ntì ọba wẹ̀wù ọ̀tọ̀lẹ́ntì ó dé fúlà sórí ẹ̀ ọ̀tọ̀lẹ́ntì gbogbo nǹkan wọ́n yìí sílẹ̀ kan ọkọ̀ tí wọ́n fúnra wọn wọ́n bá sí i wọ́n bá fẹ́ sọ̀kalẹ̀ náà wọ́n ṣe kí ni wọ́n bá sí náà ni bí wọ́n bá ń tẹ́ ń pè lọ́lá nìyẹn ẹni tó bá kàn fẹ́ sí bí ẹni pé òun ò ṣe lókù ṣùgbọ́n tíyẹn bá ti wà nínú ọlá gbogbo àwọn nǹkan yìí ìyá máa ṣe gẹ́gẹ́ bí ọlá ṣe máa ń dictate fún yàn ọmọ alákọ̀tún hádà tàbí ìrìbìrò yá tàbáwòye sí ẹ̀tùmọ̀ àláti anábì yusufu tóyì àìsọ́láàtì wàsálàm ọyẹ ká lọ́wọ́ kí làṣẹ pò òun àti àláti àwọn tí ń gan lábẹ́ ẹni àkọ́kọ́ ní òun lálàá pé ní àrọ́ ni àṣírò hamra olóhùn rí pé òun fún ọtí òun pọn ọtí òun produce kíni ọtí tó bá yẹ pé ó produce ọtí ni òun náà sì ni wọ́n tún wá túmọ̀ àlà fún pé yóò fún ọba ní ọtí a rí wípé kíní yìí ọjọ́rọ̀ àfàkà ánà ya zọ́hírọ̀ ọwá dẹ̀bẹ̀ ni pé àlà tí ẹni ẹlá àlà tó hàn ní hmm. torí jẹ́ àlà ojú méjì ni mọ́ ń gbà wá direct àti indirect direct àti indirect hmm. tí a Yusuf rí pé indirect ìpé ó ní mo rí òṣùpá ìràwọ̀ ìràwọ̀ mélòó mọ́kànlá ah, mo tún wá ní mo tún wá rí wàṣẹ́mṣà wal qamar hmm. mo tún wá rúrun àtòṣùpá ra'aytuhum lí àti fíforí balẹ̀ o àtòrun àtòṣùpá wà tìràwọ̀ kò sí kankan náà tó lè wá forí balẹ̀ fún anábì Yusuf àríṣàn físíkálì báyìí hmm. ṣùgbọ́n kí ni wọ́n mìíràn àjọsí pé ń direct àlánù hmm. kìí sojú ilé ni ọba wa eh, eléyìí báyìí tá a bá wò báyìí a ó rí pé ọfẹ ìjojú ilé púpọ̀ ẹni tó lálà ló ń lálà fún nǹkan ọtí ṣùgbọ́n kọ̀kan dárúkọ ẹni tí ń pọn ọtí fún ni nígbà tí wọ́n fẹ́ túmọ̀ àlá fún náà wọ́n ní ọ̀pọ̀ ọtí fún ọba ẹlẹ́kùn kí ni ìyàtọ̀ láàrin àlá àti ìtumọ̀ rẹ̀ báyìí a lè fi direct nù àwọn àlá direct wà o nítorí lè mẹ́wàá wò pé tọba ti lálà dandan gbọ́dọ̀ lọ túmọ̀ rẹ̀ ìgbà ní àmọ́ àti ọjọ́ direct ìkànnì yẹn náà. عصر خمرا في المنام وعصر خمرا في اليقظة ولكنه عبر بالسطر tọ́yìí ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ lára sákọ̀ wà áskọ̀ sákọ̀ wà áskọ̀ lọ́dọ̀ àwọn àfá àwọn àfá ni ó sàǹfààní ilé sákọ̀ wà áskọ̀ wọ́n èdè méjì ni tó wà nínú èdè alukur'an kerim wọ́n ní tùmọ̀ kan náà ni àwọn kan sọ báwọn tó bá ní sákọ̀ ù áskọ̀ ù òfun lómi náà ni sákọ̀ ù ọmọ àskọ̀ ù tọ́ ìkan náà ògbóǹtarìgì onílùgà àrọ̀bíyà tẹ́lẹ̀ pé ẹnu ẹ̀ dá sásásásá sí èdè lárúbáwá èdè Qur'an Karim ó ní alladhi alayhi aktharu ahli al-lughati wọ́n ní túmọ̀ sàkọ́wù yàtọ̀ mẹ́lá sàkọ́ àti asqọ́ wọ́n ní sàkọ́wù ó gbé e fún ó sì mú tààrẹ sí pé ó gbé e sínú kọ́ọ̀pù àbọ́dà sí lẹ́nu àwùsọ balima àfi halkì ọba adami ṣe ó fi fún gbé sí lẹ́nu sàkọ́wù ni ọwà rí àkọ́wù ni pé ọkàn lọ pìpìà tí ó lò fún bóyá ó ṣe ó ṣe ó pami fún ó ṣe ọgbẹ́ sínú bọ́ọ̀sì fún pé máa mú nǹkan rẹ̀ ẹ̀wọ̀n hmm. eh, àṣkọ́ọ̀hù nù hmm. ṣùgbọ́n ṣàkọ́ọ̀hù ọ̀dà sí lẹ́nu dàrẹ́ ti fi mú wọ́n ní àtọ̀tí ìbẹ̀rẹ̀ àrùn méjèèjì nù alákùlẹ̀ hàl èyí tá a rí inú àyà yóò fi wáyé pé ọkùnrin yìí tá a pè ní ẹni tí wọ́n ní ó jáde kú lẹ́wọ̀n yìí fàyẹ́sì rọ́bàhù wọ́n sọ fún wa pé yóò sùn mọ́ba pẹ́kípẹ́kí torí pé omi tí wọ́n máa bù fọ́ba kì í ṣe pé yóò máa lọ rà láti ta kọ́ọ̀pù eh, tọ́ba ó fi mu ọtí àbí tó fi mu nǹkan òun náà ni yóò gbé kódà wọ́n ní ọba débi pé ó lè máa ṣẹ́ sẹ́nu sẹ́nu ọba gan direct ní láti máa mọ̀ ẹni náà ó súnmọ́ kínú ó súnmọ́ ọba dáadáa náà wà á ẹ jẹ́ ká wá wo wọ́n ní ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì náà àwọn tó lálàá yìí tí wà lẹ́wọ̀n yìí wọ́n ni pé wọ́n kàn súlìbà súlìbà wọ́n kàn tó ní òòró àti ìbú tó wá ní ààyè kan lókè ààyè kan nísàlẹ̀ ààyè kan lọ́tún ààyè kan ààyè tòkè wọ́n fi ṣe déédéé sáìsì tó rí rẹ̀ wà bọ̀rọ̀ tó wà nísàlẹ̀ yóò jẹ́ sáìsì bí ẹsẹ̀ rẹ̀ níbi agbede méjì nì yóò ṣe déédéé sáìsì ìbàrá àdí apá ọ̀tún ni wọ́n napa rẹ̀ síbẹ̀ apá rẹ̀ síbẹ̀ kàn tàbí kí so ìkànnì méjèèjì súlì kò mìíràn pé wọ́n fi èso síbẹ̀ eh, wọ́n lè dé mọ̀kọ́sájẹ̀ sí pé ó wà ní àwòrán àwòrán àgbélébù eh, àwòrán àgbélébù eh, kí ni tó máa fàyóòsù làbọ́ afẹ́ wò pé ṣé ká máa kankan má igi náà wọ́n dá kankan má gbélébù mm-hmm. lakini almukorana na as-salb al-islam eh ejagbu yawo awon to si waju wa lenu awon lebo adawon ju adawon nasrani awon nasrani awon nan kan kan magbelebu se awon muslimin na ni tan kan ma agbelebu bi eh bo le ja se gbe wa na bible na ai bi se pe aye lati tun yi ẹ lọ mọ̀ pé kákan nǹkan má gbélé bọ́ ń bẹ́nu ẹ̀sìn tó síwájú o ó sì ń bẹ́nu ìsìláàmù náà ṣùgbọ́n àwa mùsùlùmí ò ní tó nǹkan lọ́dọ̀ wa àwọn kèfèrè ni wọ́n ṣe kíni àwọn ní àgbà wèrè rẹ o àwọn kèfèrè ní àgbà wèrè rẹ torí pé kílọ̀fà táwọn wá béèrè pé kílọ̀fà táwọn òfin ní pọ̀ táwọn tó síwájú ìsìláàmù nínú àwọn tó síwájú wa tó fi wá pọ́pùlà lọ́dọ̀ wọn á sọ pé nàám àyè má pọ̀ lọ́dọ̀ àwa mùsùlùmí bí ká máa kan nǹkan má gbélébù yìí wọ́n nínú àwọn tá a máa ṣírò mọ́ ojúpọ̀nà àwọn eré àbí tá a ti máa mú àánú tọ́lọ́ ń fi sínú ẹ̀sìn Islam tá a ti máa mú jáde nìyẹn. torí pé ìrọ̀rùn ni tá a bá wòye sí kíkan kan má gbélébù yìí tá a bá wò dáadáa a rí wípé eh, discipline tó ní agbá tó ní oró nú ni hmm. discipline tó ní oró nínú púpọ̀ ni ẹ̀sìn pọ̀ níbẹ̀ ẹ̀sìn gidi wà nínú ẹ̀ tàbá wá rí pé kọ̀ wá sí tó nǹkan lọ́dọ̀ àwa mùsùlùmí wọn lápẹẹrẹ ní jẹ́ fún ayé pé àwa mùsùlùmí àti kí nìyẹn àánú wà nù sẹ̀rí àtọ́lọ́run sọ́nà ànábì wa Muhammad eh, ẹ ju ìpá nàbí wa ọlọ́run láti wá gbogbo àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn kúrò níbi àwọn òfin sẹ̀ríà tó ti síwájú Islam ọlọ́run bá ń sọ sọ́tìlà àrọ́ fọlọ́run bá sọ pé wáyọ̀ hìlú láhùn mú tọ́yé bá ti wáyọ̀ hàrúrí mọ̀ àlẹ́yìn mọ̀ kọ́bà ìta wáyọ̀ bọ̀ àánihùn ìṣòrohùn wọlá ọ̀bọ̀lá lálàtí ká náà àlẹ́yìn. wáyọ̀ hìlú láhùn mú tọ́yé bá ti wáyọ̀ hàrúrí mọ̀ àlẹ́yìn mọ̀ kọ́bà ìta wáyọ̀ bọ̀ àánihùn ìṣòrohùn wọlá ọ̀bọ̀lá lálàtí ká náà àlẹ́yìn. wáyọ̀ hìlú láhùn mú tọ́yé bá ó ní ànábì wa náà kì í mẹ́sàn-án mẹ́wàá láàrin ọlọ́wọ́n bá ń kí ànábì pé yóò hìlò láhùn mọ́ tọ́yìí bá yọ́ máa sọ nǹkan tó dáa di halálì fún wọn gbogbo ń tí ọ máa ṣe wọ́n ní sùtà gbogbo nǹkan tí ọ máa ṣe wọ́n léṣe ó sọ dé ìwọ̀ fún wọn. bítà ń lọ gan ni wọ́yọ́dọ̀ àìhùn ìṣòrọ̀hùn wọ́n àgbẹ̀lẹ́ lẹ́tì káànà tí àléhìn. àyà yẹn ọmọ júwe fún ayé pé sẹ̀ríà Islam ń tọ́lọ́ fún ànábì ànábì àánú ni àwa fẹ́ wo àwọn ṣubúhà kan bẹ́ẹ̀ ń bí báyìí kó tó di pa wọnú bí wọ́n ṣe ń kàyàn májúlébù ní àwọn sẹ̀ríà tó síwájú sẹ̀ríà àbí nínú àwọn nǹkan tó síwájú Islam نعم سبحة سلمنا لكم سلمنا لكم أن الصلب ليس كثيرا عندكم لكن عندكم الرجل وهل في الرحمة كما زعمتم ẹ̀yin lẹ sọ ní ẹ̀kan wípé alẹ́rẹ́ tí wọ́n sọ wípé ẹ̀yin lẹ sọ wípé àánú nẹ̀sìn àánú ni ìdí tí kíkan kan má gbélébó òfin pọ̀ ń bẹ̀ ní pé àánú ọlọ́run fi rán ànábì yín sallallahu alaihi wasallam ẹ́ẹ́ ẹ̀ka ń sọ yẹn ni ẹ̀bẹ́ yìí náà máa sọ̀kò pa nǹkan ẹ̀bẹ́ ìjọba jí múnú sẹ̀rí àyín sí àánú wá wà ń bí ká máa sọ̀kò pa máa sọ̀kò mọ́ nǹkan kó fi kú kálẹ̀ kò mọ́ nǹkan kó fi kú sáànù wá wà ń bẹ́ ni ẹ̀nà àjàwà pólìnà. ẹ̀ á mọ́ nǹkan kó fi náà ní wàlá àdẹ́lù àlàdẹ́lù kò sí nǹkan kan tí ó jò yí ọ dáadáa jù táwọn jù sí pẹ̀lú ànábì wa àìsàn àríṣọ́lá tó wà sàlám sí sẹ̀rí ànábì náà tún lélẹ́ náà ni àwọn jù wọ́n láwọn fẹ́ kan ànábì wa àìsàn àríṣọ́lá tó wà sàlám wọ́n láwọn fẹ́ kan mọ́ àgbélébù àwọn mọ́ ń kọ́bùlà hùn naam tó ń ti bẹ́ẹ̀ náà ẹ lọ́mọ àti kíkàngbà má gbélébù nínú sẹ̀ríà inú àwọn òfin tó síwájú tàbáwọn tẹlẹ́bọ ni ẹlọ́mọ̀ pé yàtọ̀ ń bẹ́ bẹ́ẹ̀ náà ni ká lẹ́kù mọ́ nǹkan kó fi kú ká sọ rọ́jùmù rọ́jùmù ń bẹ lọ́dọ̀ àwọn tó síwájú wa rọ́jùmù sì ń bẹ nínú sẹ̀ríà tiwa náà rọ́jùmù tàwọn tó síwájú wa tí wọ́n le ju ti tiwa lọ àwọn ọmọ òpin bó lọ́wà àdájá ò Suratu Hud aya 91 àwọn kan lérílé kàtí ànábẹ́wà Ṣuaib alayhi wọ́n ní àwọn àwọn ọ̀lẹ́ olókùn pa ni o láàfin mọ̀ pé rọ́jìmù ti ń bẹ ṣáájú sẹ̀ríà ti ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní qalu ya Shu'aib qalu ya Shu'aib ma nafqahu kathiran ولولا رهتك لرجمناك وما أنت علينا بعزيز wọ́n lérí lé kàtà ànábì Ṣuaibu ànábì wa Ibrahim náà wọ́n lérí lé kàtà àwọn náà pàwọn lè hàn lókò pa láti máa pé kì sáwà nìkan la ní rọ́jìmù má fi rọ́jìmù ṣe suspect pé sẹ̀ríà ìsìlámù kọ̀sáànù bẹ̀ náà ọwọ́ àtúnwá máa rí yàtọ̀ sí bẹ láàrin báwọn yẹn ṣe ń lẹ òkò mọ́ nǹkan pa àbí bí wọ́n ti ń lẹ̀ kó mọ́ nǹkan pa nípa ti sẹ̀rí àti ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam suratu Ibrahim suratu Maryam aya forty six wọ́n sọ̀rọ̀ ànábì wa Ibrahim alayhi salatu wa salam àwọn kèfèrí wọn à àálẹ̀ olókópa ni ó qala aragibun anta an alihati ya Ibrahim qala aragibun anta an alihati ya Ibrahim أها لئن لم تنتهي لأرجمنك واهجرني مليا لئن لم لئن لم تنتهي لأرجمنك لئن لم تنتهي لأرجمنك آه. واهجرني مليا أزمت يا بن بنا قالوا إنا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم tẹ̀tìrì bá ní ẹ̀ pé rọ́jìmù wà lọ́dọ̀ wọn ṣùgbọ́n wà lọ wà ní rọ́jìmù fi man taqaddam wà lọ ọmọ yàtọ̀ tí ń ní ìsinmi káwáyẹ̀wò láàrin kálẹ̀kù mọ́ nǹkan pa tó ń gbé wa lọ sáàrin yìí ó náà ni pé anábì Yusuf alayhi salatu wassalam wọ́n ń sàlàyé yí pé ìkánú àwọn méjèèjì tọ́wọ́ ẹ̀wọ̀n yìí táfẹ́ jáde yìí ìkánú wọn wọ́n lọ lẹ̀ mọ́ kàn mọ́ àgbélébù ni àwọn afẹ́ láàrin àgbélébù bẹ́ẹ̀sìn kankan mágbélébù nù ṣẹ̀ríà àtànẹ́bọ̀ Muhammad sallallahu alaihi àti bẹ́ẹ̀sìn kankan mágbélébù nù àwọn tó síwájú ṣẹ̀ríà àtànẹ́bọ̀ Muhammad sallallahu alaihi àwọn sọ fún àpẹta ànábì láàánú nínú bó ni kálẹ̀kùn mọ́ nǹkan pa náà wa ọ̀ ń bẹ́nu ṣẹ̀ríà wà lọ mọ̀ pé tí ilẹ̀ kò mọ́ nǹkan panú ṣẹ̀rí àtànàbì sallallahu alaihi wasallam ó tàn bá àánú ọlọ́m̀bẹ̀ náà bákaná èyí tá ń gbéyẹ̀wò nìyẹn wọ́n wá ní kẹ́ lọ mọ̀ pé tí a bá ń lẹ̀ kò mọ́ nǹkan pa nínú ṣẹ̀rí à tí ó síwájú tànàbì wa Muhammad sallallahu alaihi wasallam fa'lam lọ́mọ̀ yí pé ó fi man taqaddama law farra al so fasma kalama ra'ufin rahimi lágbọ́ọ̀rọ̀ annabiwa muhammad sallallahu alaihi wasallam ẹ̀yẹ́ bá fẹ́ lẹ́kùn máa yàn pa nínú ṣẹ̀rẹ́ islam tó bá sá kí ni ṣẹ̀rẹ́ àníkàsí ẹ̀rì annabiwa sọ inú hadith imam wa abu dawud gbà wá wọ́wọ́ bi isnadin hasan wọ́n ni anna rasulallah sallallahu alaihi wasallam qala fi ma'iz lamma zahab ألا تركتموه أن رسول الله صلى الله عليه وسلم قال فيما عز لما ذهب ألا تركتموه نبقى تولوكم ما عز رضي الله تعالى عنه لو بسح àwọn èèyàn bá tún lé wọ́n sá lé lé lé lé jẹ́ fi lé bá jẹ́ sáfi pa padà wọ́n wá fún ànábì ní report sallallahu alaihi wasallam ànábì wá ní àà Ah, ala taraktumu. Ala taraktumu. Ẹ bá fílẹ̀ ni, ẹ bá ti sá fún haddu, a fílẹ̀ ni, ẹ bá fílẹ̀ ni kọ́ máa lọ, ẹ̀rí. Wọ́n ni ala taraktumu. Ala taraktumu. Mm, ẹ sì fílẹ̀, ẹ sì fílẹ̀. Nú sẹ̀rí àtànábì ni ẹ̀ sallallahu alaihi wasallam. Ẹ rí pé nú lẹ́wà ń bẹ̀rẹ̀ náà tẹ́nìkan bá ń lé ìyẹn lọ tó fẹ́ pa tó bá ti sá, wọn ò ní fílẹ̀ wọn ó tún lé náà ni. Ṣùgbọ́n nú sẹ̀rí àtọ́ bá ti sá, wọn ẹ̀ o ó ti sáǹtì ẹ̀ nìyẹn o ẹ̀fílẹ̀ o ẹ̀jẹ̀ kọ́ máa lọ ẹ̀rí nǹkan ìyẹn bá ní a fi máa mayàtọ̀ láàrin rọ́jìmù kálẹ̀kù mọ́ nǹkan pa nínú sẹ̀ríà ti Islam àti àwọn òfin tó síwájú sẹ̀ríà Islam anábi Yusuf ń tẹ̀síwájú níbi tán ẹni tí yọ ọ̀rọ̀ rẹ̀ ọjà sí ikú yìí ó ní fata kúlù tọ́yìrù mi rà sí ó ní ẹyẹ jẹ lórí ẹ̀ ẹyọ sí kí ni ẹyọ jẹ lórí ẹ wọ́n ní ẹyọ jẹ ní orí ẹ fàábàrọ̀ àìní kọ́bùs wọ́n ní búrẹ́dì tẹ́ni ẹrí lánàá níjọ́ kìnní àná tó lálàá fún gbé búrẹ́dì lérí hmm. wọ́n ní búrẹ́dì dáàgẹ́ bí ẹran orí rẹ̀ oh, oh. àti ọ̀rá orí rẹ̀ sọ pé máa náà a máa lọ́ra lára dáadáa wọ́n lọ́dà gẹ́gẹ́ bí búrẹ́dì a máa ní ẹyin inú gbà mí wọ́n ní ìfun ọpọlọ tó wà lórí rẹ̀ gbogbo àwọn nǹkan tí ẹyẹ ò jẹ nìyẹn mo pè ẹyẹ fẹ́ràn kọ́ máa jẹ àwọn nǹkan bí ọpọlọ nǹkan kàbáyàn gbé gan náà ní àwọn kòkòrò kọ̀kọ́ bònà ẹyẹ ó bọ̀bọ̀ yọ máa fẹnu sáà yọ máa bù jẹ wọ́n ní búrẹ́dì tí ẹni yẹn lálà fún ìgbélé yẹn òun ló dúró nípò gbogbo àwọn ọ̀rá ẹran iṣan kankan àwọn ọpọlọ tí ń bẹ nínú orí ọkùnrin yìí wà annahu la yuqbal wọ́n ní ìtumọ̀ tánàbí Yusuf túmọ̀ fún yìí alayhi salatu wassalam àwọn sọ fún apẹ́ wọn ò ní sín wọn ò ní sín tọ̀ orí igi náà ni ó wà tí ó fi jẹrà jíjẹrà tí bá ń jẹrà náà lọ́jẹ̀ káwọn ẹyẹ ọmọ wa sí kíni kọ́ mọ́ wa eléyìí fi yọ ayé pé ìjọba àwọn ìdájọ́ bẹ̀yẹn ó sì kíni ó le púpọ̀ ìyẹn láàfin máa gbé ìyẹ̀wò pé ìyàtọ̀ ti ń bẹ láàrin gbígbé kíkànkan mágbélébù nù ṣẹ̀ríà ti Islam àti kíkànkan mágbélébù nù ṣẹ̀ríà àtàwọn tó síwájú tàwọn tó yìí ó le púpọ̀ àmọ́ ti Islam tó bá yá padà qudhiya al-amru alladhi fihi تستفتيان قضي الأمر الذي فيه تستفتيان wọ́n ní ọ̀rọ̀ tí ànábì Yusuf sọ fún wọn yìí pé à kílẹ̀ ń wá kiri ní tí mo ti sọ yìí abẹ́ ti gé e. Eh, ẹnìkan là nínú yín ẹnìkan ó sì kú nínú yín eh, ẹni tí ó sì kú yìí kú ẹ̀sìn ní oṣù kínní ni ó kú ẹni tí ó là nínú yín ni ó là ń ibi tí ó bọ̀ sí ibi tí ó ti ni eh, wọ́n ní ọ̀rọ̀ Yusuf sọ láàrin pé wọ́n ní túmọ̀ ẹ̀ ní pé máa yọ. wọ́n ní ni ọmọ ju oyin pé ìmọ̀ túmọ̀ àlá lọ́dọ̀ wa Yusuf alayhi salatu ìyẹn rí pé tí yẹn bá sọ̀rọ̀ tó sọ pé ọ̀rọ̀ tí mo sọ ilé abẹ́gì ọ̀yẹ́ kẹ́ sọ pé ah, ọ̀gá lọ́jẹ́ níbi nǹkan yìí wọ́n wà kájà rẹ̀ bẹ́ẹ̀ lórí torí pé àwọn ẹ̀rí pọ̀ nù sọ́dọ̀ Yusuf náà tàbí ké sẹ́yìn náà àwọn ẹ̀kọ́ tó ti rí kọjá lọ́hùn àti àwọn ìta tó ń kélé nìyà sọ́dọ̀ Yusuf ayà kẹfà ẹ bá ń bẹ̀ pé ọdún pátápátá ni pé àní Yusuf ṣe àárẹ̀ sọ́dọ̀ àti wọ́n sẹ́lám ìtumọ̀ aláìyá bùn ọ́ ni ọ́ màmá ìtumọ̀ rẹ̀ ni sọ́dọ̀ Yusuf ayà kẹfà ọlọ́wọ́ bá sọ pé bàbá lọ́wọ́ túnmà yóò rí bẹ́ẹ̀ náà ni yájí tàbí kàrọ́bùk wọ̀yà án lè mọ́ kàmí ta wílì àhàdì bẹ́ẹ̀ náà sọ́tù Yusuf ayà 21 ẹ̀tàn bá ń bẹ̀ fún wákàdáálìkì وكذلك مكنا والله غالب على أمره ولكن أكثر لا يعلمون bẹ́ẹ̀rẹ̀ sọ́tù Yusuf ayà 101 ẹ̀tùn bá ń bẹ̀ ọlọ́run sáà ń rí pìtì ẹni ẹyọ ká títọ́ ẹlòmíì ṣùgbọ́n ọlọ́run ní àkànpọ̀ ní kànmọ́ fún wọ ànábìwá Yusuf kó lè bá àyàyé pé ìwọ yìí o ìtumọ̀ àlà afún ọ̀tán pátápátá ni àná Yusuf náà sọ pé mo dúpẹ́ fọ́lọ́run ọba Rabbi qad ataytani minal mulki wa 'allamtani min hmm. ta'wilil ahadith nígbà tí yàn bá bá débẹ̀ òun tó bá bá débi pé òun gan wá ń dúpẹ́ fọ́lọ́run hmm. eh, <clears throat> tí ń sọ pé ah wàláhì qad Rabbi olúwa mi qad ọ̀dá ìjàpá yìí. Lọ́mtánì min ta'wilil wà àlámtà yóò pé wàkọ́dé àlámtàní náà lórí wàkọ́dé àlámtàní àní ó dájú sáká mo dúpẹ́ ọlọ́run bómi bómi ní nǹkan yìí yẹn náà ló tún wà ní sátú Yusuf ayé àtàtì sẹ́fún tàti kí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n sọ pé kọ́ọ̀rùn Ìlànà bá قبل أن يأتيكما كله في قارئ ذلكما مما علمني ربي ẹ̀rí ẹ̀rí báyìí ọ kọ̀nvám ni pé mo máa tú ni ìyẹn ló fi jẹ́ sí pé ọ̀rọ̀ tí wọ́n sọ pé kúrò yàrá amúrú lẹ́dẹ̀ẹ́ fi hìtà sàtìyàn fi ìtàkìd àlàkúwàtìhì ويقينه في علم التعبير أون تما تيكي أقبام بفانا بيوسف عليه الصلاة والسلام أتي تما الصلب الصلب يا تمران صلب أتي صلب الصلب òun náà ni kankankamọ́gi asólíbù òun náà ni bàràdì asólíbù ẹ̀rí èdè ńlá lèdè yóò èdè Qur'an ẹnu sọ àti sáà àti sú lásán

torí pé bẹ́ẹ̀ lágbára lára ènìyàn hmm. ẹni wá ní ọ solid hmm. eh, ó lágbára gan eh, ọlọ́run jẹ́rìí sí sólbù sọ́dọ̀ tó tọ́rí káyà sẹ́gun náà wá pé yakhruju min bayni sólbì wa tara'ib. yakhruju min bayni sólbì wa tara'ib. àyà 23 wọ́n tún sọ pé wa halailu abna'ikum alladhina min aslabikum wàhálà ìlú àbẹ̀nà Ẹ̀rí báyìí, wọ́n ní asùlábìkún látara sólbù náà ni, àyí, kìí ti sólbù wà mahallù lùkúwà ti húnà húwà tàbí. Wọ́n ní tó fàtí àfi pé ọmọ ní mínà asùlábìkún ni pé àwọn ọmọ tí ọba ti jẹ́ sí pé ọmọ bá jáde látara ènìyàn, àjúzíù lọ jẹ́, páàtì lọ jẹ́ lára ènìyàn ni pé ó náà strong nìyẹn. ولذا قال العلماء لم يسمى الصلب بفتح إلا صلب لم يسمى الصلب لم يسمى الصلب بفتح إلا لأنه يشد من الظهر الذي هو المعنى wọ́n ní kíkan kan má gbélébù tí wọ́n á pè ní sọ́lbù yìí wọ́n ní afẹ́ súnmọ́ sọ́lbù afẹ́ súnmọ́ sọ́lbù torí pé a ti mọ̀ pé sọ́lbù ní ìbára àdé ènìyàn táàbà ti dè ní bàràdì wọ́n náà lọ wù dáadáa dédé bàràdì wọn ti dè wọ́n ní dèjì náà dè ń bẹ̀ mọ́ pákóhùn ní òníjọ́ jábọ́ ọwọ́ ò lè gbé dúró orí lásán ò lè gbé dúró wọ́n pé ibi dín tí wọ́n ti déhùn ibẹ̀ ni wọ́n fi pè ní asọ́lìbù wọ́n ní ọjọ́ sólìbù náà ibi tí wọ́n ti mú ìtumọ̀ ilé ìwà nù urudu asọ́lìbù wà máa dẹ́tì yìí fil Qur'an urudu asọ́lìbù wà máa dẹ́tì fil Qur'an ẹ̀yìn asọ́lìbù kákan kan má ọmọ wà náà Al-Qur'an àti àwọn ìpìlẹ̀ rẹ̀ àwọn ìdí tí máa wá tó bí ọ̀nà mélòó kan alákọ̀ọ́kọ́ fi jaza al-muharibin fi jaza al-muharibin fi jaza al-muharibin náà máa rí nínú ìjìyà tá a máa ń fáwọn àwọn àwọn tá a pé àwọn dàlúrú dàlúrú muharibin náà àwọn náà làwọn tí ń da ìlú rú suratul maida àyà tí a kiri ọlọ́run bá sọ pé innama الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفر من الأرض بتعفل نانك أن يقتلوا أو يصلبوا أن يقتلوا أو يصلبوا àyè kanù wọ́n máa ń lò náà ọwà náà gbà tí fẹ́raun fẹ́raun náà ọ ń dẹ́rù bá àwọn òpìdán lẹ́yìn bàtà àwọn òpìdán yẹn ti di mọ̀mí ní padà ẹ̀yẹn sì wà bí ààyè méjì tàbí kó jù bẹ́ẹ̀ lọ ẹ̀yà lọ wo ha tọ́ ha mú ò lérí fúláwọ́nà ní à máa kàn yín má gbélébù ẹ̀yìn wọ̀n wọ̀nyí inú àwọn ìjìyà ti pẹ́ nílẹ̀ Cairo ni nílẹ̀ Misra náà ni كبيركم الذي علمكم السحر فلأقطعن أيديكم وأرجلكم من خلاف ولأصلبنكم في جذوع النخل ولتعلمن أينا أشد عذابا وأبقى. Fúláwọ́nà ó bínú tán bẹ́ẹ̀ ni, ó sì ní ìyàtọ̀ lágbára náà ni pé màá kàn yín má gé ọpẹ́. akán ìlágbélébù tọ́ sọ́tò ara àyà 49 ọlọ́run bá tún nípa fíráwùnà náà ni ọ sọ yí pé ọ̀nà àmọ́ إنه لكبيركم الذي علمكم السحر فلسوف تعلمون أو آه، قطعن أيديكم وأرجلكم من خلاف ولأصلبنكم أجمعين ولأصلبنكم أيوة، أجمعين Ọlọ́run ọkàn yìí mágbélébù ní àìní sẹ́lẹ̀ kankan kù níwọ̀n wá fẹ́ ka gbogbo wọn ní mágbélébù tán igi wo lọ́wọ́ àmì ló ti rí gbogbo tọ́pọ̀ tó báyìí. Àwọn ìjọba ni ìjọba bá ti fẹ́ ṣe nǹkan yọ wà náà ni kódà kan ná gbogbo kódà kan yọ lẹ̀kùn ilé rẹ̀ kó bí ẹ máa la lẹ̀kùn ilé inú ń bí lọ́wọ́ nù ni ẹ la ilẹ̀kùn ilé mẹ́fi ṣe àgbélébù fáwọn tá a fẹ́ kàn wọ́n kìíní. ولما آه، بعد سورة النساء آية 157 ولما بعد وقولهم إنا قتلنا المسيح عيسى بن مريم وقولهم إنا قتلنا المسيح عيسى بن مريم رسول الله دي وما قتلوه وما صلبوه ولكن شبه لهم وإن الذين اختلفوا فيه لفي شك منه ما لهم من علم إلا اتباع وما قتلوه يقينا àyè mi tún àyè tó wá kàn náà ni àyè ibi tá a wà ń bẹ̀ nínú àṣíròtù Yusuf àyà 41 ẹni ànábì Yusuf náà ó fi túmọ̀ fún wọn wípéjọba àgbà náà wọ́n máa kàyàn má gbélébù náà ni wọ́n fẹ́ fi ṣe discipline fún kan náà àwọn méjì ẹlẹ́wọ̀n ṣíròtù Yusuf àyà 41 àyà tòní ó ní ya sahibai sijni amma ahadukuma ya sahibai sijni amma ahadukuma fayasqi rabbahu khamra وأما الآخر فيسلب فتأكل الطير من رأسه قضي الأمر الذي فيه تستفتيان تبور في نبي يوسف سنق برعايات نقول قضي الأمر الذي فيه تستفتيان أما wòye كم kí ní fà á في à آه. sà náà bí Yúsúfù fi lè láàrin yẹn pé ah mo ti dájọ́ fún yín mo lè ti lù ló ń tẹ ẹ má wí kankan lẹ́yìn ẹ̀ o àmà ilẹ̀ annahu yulhazu alayhi anna fihi quwwa àmà wò pé à ń sà wí yìí tẹ́wọ́n fi kó sí àlámọ̀ lẹ́ti fi tafsirani oúnjẹ bí ẹni pé ànábì Yusuf fún aláǹsà tó lé ń parí àmà wò aljawab ìkan náà àwọn sàbí àgbà Abdullahi ibn Mas'ud àwọn ẹni wọ́n fún aláǹsà rẹ̀ pé lamma sami'a nígbà tí ànábì Yusuf fún aláǹsà yìí pé ìkanu yóò la ìkanu yóò sórí burúkú ìkan sórí ire ìkan yóò dáa fún kan kò ní dáa fún kan náà yín àwọn méjì wá pariwo lẹ́ẹ̀kan náà pé ma ra'ayna shay'an innama kunna àṣírí ọ̀sí wà ń sáwádà ní wà ń sáwẹ́wà ní àárí nǹkan kan wọ́n sì rí nǹkan o fọkọ́ọ́lá Yusuf àrí anábì Yusuf pé kò rí òsì tó kẹ̀mí ẹ̀ṣẹ̀rẹ́ o ẹ̀ṣẹ̀rẹ́ o ní tí mo wí yẹn àti lù ló ń tẹ̀ máa se máa béèrè kwẹ́sàn lọ́dọ̀ àwọn ènìyàn lọ́dọ̀ àwọn àfáà ní béèrè ń tọ́ fẹ́ tàtakò hmm. tó ọba mọ̀ nǹkan ni obìnrin tó ti mọ̀ tọ́dá olójú mọ́kì mo fẹ́ tẹ̀sí ẹ̀wò ká nípa àwọn méjèèjì fẹ́ tẹ̀sí ànábì wa Yúsúfù wò náà ni wọ́n gbé jombo náà kọ́ ni ìkan sórí burúkú ń bẹ̀ ó sì ṣe gbé ló fi jẹ́ sí pé má máa béèrè béèrè lọ́dọ̀ àwọn onímọ̀ ní béèrè ẹni tó fẹ́ ṣàtakò. má máa béèrè hmm. béèrè lọ́dọ̀ àwọn onímọ̀ ní béèrè ẹni tó fẹ́ ṣàtakò. wàyí la ṣàtakò nà ákìbàtò amúríkà sú à ọ̀ṣàpá wọn náà ọkàn ọ̀jẹ̀ kíkó rò padà náà ni o hmm. tó bá ti ń ṣe báyìí náà. النبي عليه الصلاة والسلام من حديث لك إن الرؤيا على رجل طائر ما لم تعبر فإذا عبرت وقعت Nàám. Ìtafẹ́ ló bẹ́ ni pé wọ́n ní máa gbé àlá lọ báwọn ènìyàn ẹni tó bá lọ gbé bá rí pẹ́ni tó mọ̀ nípa ìdáadáa ni. Hmm. Èèyàn wo ló wá mọ̀ nípa ìdáadáa lórílẹ̀ báyìí? Ẹni mọ̀ nípa ìdáadáa ìkéde ara rẹ̀ ṣùgbọ́n wọ́n ń bẹ́ o. Àwọn tó mọ̀ tún máa là wọ́n ti kíni? Ìmọ̀ ọlọ́run tí máa báwọn èèyàn ni. Ẹlòmíì àti máa ṣe tírénì fúnra rẹ̀ lórí ẹ̀. Ṣùgbọ́n ẹni tọ́lọ́ ìpìlẹ̀ rẹ̀ ni pé ẹ̀bùn lọ jẹ́ ẹ̀bùn ní ká túmọ̀ àlàjẹ́ látọ̀dọ̀ ọlọ́run ọba ṣùgbọ́n ẹlòmí a máa ṣe tírénì tí ó fi gòkè díẹ̀ wọn lọ́ọ́ máa sílẹ̀kùn fáwọn ẹrú sin rẹ̀ kàn wá ní bọ́lọ̀ bá wá rí báyìí tọ́ bá lálàá ọmọ ìyá mi mùsùlùmí tó jẹ́ sí pé àti wọn náà tí èsè mùsùlùmí tó ń gbọ́ mi náà tọ́ ti lálàá báyìí tó jẹ́ sí pé ọ̀sá máa ń gbé káàkiri ni pé ọ̀fẹ́ lọ bá afa ọ̀fẹ́ lọ bá àtẹ̀ntọ́mọ́ o àtẹ̀ntọ́mọ́ o àtòmùgọ́ o àtọ́lọ́gbọ́n o ọ̀sá ń káàkiri ni òwò ló ń ṣe láàárẹ̀ o ló fi jẹ́ sí pé ẹlòmíràn kò tó ń bá ti gbára lọ bá lágbájá bá ti bá ń túmọ̀ rẹ̀ bá bá ti tú náà ní máa ṣẹlẹ̀ kí ti pọ́ǹtì má la tó ọ anábì sàlàyé fún apẹ́ iná rúyà àlà ríjìlí. anábì sàlàyé fún ayé pé ẹ lọ́mọ yí pé àlá lílá títúmọ̀ rẹ̀ tí ẹ bá ti lálà báyìí ẹ lọ́mọ pé ẹyẹ kan gbé lọ́wọ́ ni tí ẹ bá ti lálà ẹ lọ́mọ pé ẹyẹ kan gbé lọ́wọ́ ni ẹyọkan àláyìn wà níbi ẹsẹ̀ ẹyẹ lókè gẹ́gẹ́ bí àṣà ṣe máa ń gbé ọmọ adìẹ lókè wọ́n ní àláyìn wà lẹ́bi ẹsẹ̀ ẹyẹ yẹn lókè tí ń rìn lọ tí ń fò lọ táà bá ti túmọ̀ rẹ̀ máa ń lamu tó àbà tẹ́ẹ̀ bá ti túmọ̀ rẹ̀ àláyìn ò ní jábọ́ ṣùgbọ́n fáyìlá ọ̀bẹ̀rẹ̀ tó bá ti lọ gbé bẹ́nìkan kọ́bọ̀ túmọ̀ rẹ̀ tó bá jẹ́ sí pé ní tí ọmọ ń pa rẹ̀ ni tó bá túmọ̀ ẹ̀ negatively fún ẹ yọ negatively fún ọ náà ni ṣùgbọ́n kọ́ pa nǹkan ẹ mọ́ra tó bá rẹ̀ tí ó gbé lọ bá tí ọ̀bá rẹ̀ tó mọ̀ dáadáa kọ́ gbé nǹkan rẹ̀ mọ́ra ó dáa púpọ̀ ẹ̀ ń bá lálà tó ń lálà lálẹ́ ní tó lálà yí pé òǹjábọ́lá tókè orí òun sì fọ́ yángbayángba mm-hmm. ah, àbọ̀ wọn á ah, òun bá nǹkan lọ ní o nǹkan kan lómi lẹ́ẹ̀kan náà òun sì bọ́nú ẹ̀ òun sì òun lè wọnú ẹ̀ òun ò lè jáde má ẹ̀rí tó bá ti lábáyìí má wulẹ̀ máa dààmú ara rẹ kiri o tó bá lọ gbé báyàn tó bá sọ fún ọ pé àdánwò kan fẹ́ jálù ọ nípasẹ̀ ọmọ rẹ Ah, tó bá ilé wí fún ẹ ọ̀daràn ni yau anábi nínú rúyà ala rijli ta'irin ma lam tu'abbar fa idha 'ubbirat waqa'at hmm. tí a bá ti túmọ̀ ẹ fún ẹ yọ́ sẹ́lẹ̀ wọ́n ní túmọ̀ ẹ̀yẹn yẹn lọ́bà tó jẹ́ sí pé ìtumọ̀ tánàbí Yusufu tú fáwọn ẹni yìí ló fi sọ fún pé kúzù yà lámùrù lẹ́dí fi hí tàstàftìyàn ló fi sọ fún un. naam ẹ wá jẹ́ ká lọ wo àwọn nǹkan kan tí ń bọ̀ yìí àárí ah, pé àwọn méjèèjì ni wọ́n dára àní wọ́n lálà nínú ẹ̀wọ̀n واختلاف الحكم عليهما دليل ó fi yé wa yí pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sáwọn méjèèjì ní ẹ̀wọ̀n yìí ẹnìkan nú wọn ni ẹlẹ́ṣẹ̀ ẹnìkan nú ẹnìkejì èsì ẹlẹ́ṣẹ̀ wọ́n kó márúgà ní torí pé ánsà tí anábì Yusuf fi túmọ̀ àlà fún wọn yìí ó fi yá yí pé ẹ̀kan nu lẹ́sẹ̀ ẹnì kejì ọ̀sẹ̀ lẹ́sẹ̀ ní tẹ̀wọ́n kó mọ́dọ̀ wà láàkín ta mutahamina ah, kullihim wàhálà màrúfún fún mọ́dún ìdáwòlìyà ẹ̀rọ ma pé ta wòye sí gbèsè ayé ọmọ ẹ̀dẹ́ ènìyàn lórílẹ̀ yìí gbogbo àwọn tó bá ti rúfin ìpìlẹ̀ náà ni pé ní òfin ayé a bá suspect ká kó wọn ná kó wọn lọ tán wá máa wádìí fínífíní pé sóun náà wà ń bẹ̀ àbí ó sì ń bẹ̀ tí ọ̀bà wá sí ń bẹ̀ á túlẹ̀ padà wọ́n ní náà lọ ṣẹlẹ̀ sí kejì tí wọ́n túlẹ̀ tọ́lọ́dẹ tí ń pa ọtí fọba padà yìí pé wọ́n kó márógà ní tí ń gangan tí wọ́n ní wọ́n pa yẹn òun gangan ní ẹlẹ́sẹ̀ wọ́n wọ́n rí bóyá rí tán jọ ń sọ̀rọ̀ jọ papọ̀ wọ́n jọ ń ṣe wọléwọ̀dé náà fi ní àyẹjọ dìbàgìn papọ̀ ní àfikó tí ń náà máa máa kẹ́ à ń fi kẹ́kọ̀ọ́ fún gbogbo olùgbọ́ mi gbogbo ẹni tó bá ti mọ̀ pé ní burú ni má fi sálábàárín rẹ o. gbogbo ẹni tó bá ti mọ̀ pé ní burú ni má fi sálábàárín rẹ. ẹ àwọn yorùbá náà fi àkóbá àdábá ọlọ́mọdé àrí. àwọn yorùbá náà máa sọ pé àkóbá àdábá ọlọ́mọdé ẹ wọn náà má kó bára rẹ o. wọn náà má kó bára rẹ. wọ́n sì dá bára rẹ. wọ́n sì dá bára tó bá ti rá wọn tí wọ́n ti rìnrìn kú má bá rìn o. tó bá ti rẹ̀ ti rìnrìn kú ni má bá rìn. ẹni tí ń jẹjẹ kújẹ má lọ sí gbèrègbèrè bẹ̀. ẹni tó bá ti lè lọ́bẹ̀ wọ́n bá fẹ́ kó wọn wọ́n kó wọn náà mọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe mú ẹnì kejì yìí tó jẹ́ sí pé ọwọ́ rẹ̀ mọ́ ṣùgbọ́n torí pé wọ́n bá ẹni tí ń pa ẹni tí ń se búrẹ́dì fọ́ba torí pé ó mú lọ́rẹ̀ hmm. ní àfikún àwọn méjèèjì lọ sẹ́wọ̀n báyọ̀ سكالك سو أراري نعم لكن لكن يستدرك كيف يقول من فسر بالخير إنما قلنا للعباس آه تابع لو يسي تابع لو يسي أنا عبد الله بن مسعود رضي الله تعالى tí a fi túmọ̀ yí pé kí ló bí ọ̀rọ̀ tí ànábì Yusuf sọ pé kúrò yàrá amúrò lẹ́dí fi hìtà sàfihàn tí a máa ní kí ló bí a máa sọ yí pé ẹni eh, torí wípé wọ́n ń parọ́ wọn ń ṣeré tí ànábì Yusuf sọ fún wa pé kúrò yàrá amúrò lẹ́dí fi wọ́n ní wọ́n sọ pé àwọn ń ṣeré náà lọ́fà eré tí wọ́n láwọn ń ṣe yìí àwọn àmọ́ wa wò pé ọ̀rọ̀ yìí tó sì wà lọ báyìí ẹni tí wọ́n túmọ̀ pé yọ làǹtì ẹ̀ kò yẹ kó sọ pé òun ṣeré ẹni tí wọ́n ní wọ́n pa yẹn lẹ́ẹ̀kẹ́rù ọmọ àbà pé eré là ń ṣe o bá wa tú mẹ́tì ọmọ máa tú àlámì fún wa ni o àrà ilé yìí ò ṣẹlẹ̀ o mo rò pé olùgbọ́ mi alákùnrin ẹgbọ́ mi yé bà báwo lẹni tí wọ́n túmọ̀ rere fún pé yóò jáde lẹ́wọ̀n yóò di ẹni tí ń súnmọ́ bá pẹ́kípẹ́kí báwo ni ó sì wá sọ pé nàmà kún nà náà pé àá máa ń ṣeré ni ó báyìí nà alim nà ánàmà lẹ́yìn ìgbà tí a ti mọ̀ pé ẹni tí wọ́n sọ pé òun ni wọ́n pa tí pé òun lè sọ pé òun ṣeré ni báwo lẹ́ni tí wọ́n sọ pé yóò sórí rèé tó àpò òun ṣeré torí pé àlà tí wọ́n túmọ̀ fún yìí ó kórìíre bá ń tiẹ̀ kò yẹ kó sọ pé òun sori òun ṣeré ń tòun aljawab. annan inkaro fọlọ min huma. ẹja lọ mọ ipa méjèèjì ni wọn sọ pé innama kunna nal'ab à ń ṣeré ni o bí sábàbí. torí ngbà náà lásìkò tí wọn sọ̀rọ̀ yẹn kò sí kankan náà méjèèjì tó mọ̀ pé òun lòun ọ̀la òun lòun ò ní là hmm. lákòókò yẹn ìdí إنما كنا نلعب عن سيرين ولأن في القرآن نصا دالا على ذلك أتكبي علي آية نوع القرآن علي نوع آية تان كيلوي ناسين توما سيكبي ọgbà méjèèjì ni wọ́n sí kí إنما كنا نلعب عن سيرين kílẹ̀ rí قضي الأمر الذي فيه تستفتيان قضي الأمر الذي فيه تستفتيان تستفتيان يا gan náà la fẹ́ lò تستفتيان ẹ méjèèjì Ah, ọ́fíìsì àwọn anábì Yusuf fèsì àwọn méjèèjì ó fi yẹ́ pé àwọn méjèèjì náà wọ́n sọ pé innama kunna nal'ab àǹsẹ̀rẹ̀ ni. mas'ala tí èèyàn bá ti ẹ̀wà jẹ́ ẹni tí máa túmọ̀ àlà fáwọn ènìyàn jẹ́ lọ́lẹ́tọ̀ láti máa fọwọ́ sọ̀yà pé kò sí ni. ó tí mo wí lọ́gbọ́dọ̀ ṣẹlẹ̀ bí mo ti túmọ̀ ẹ̀ fún yìí lọ́gbọ́dọ̀ sí kí lọ́gbọ́dọ̀ ṣẹlẹ̀ ìbéèrè nù aljawab ansa ni pé láàwọ̀ kò lẹ́tọ̀ fẹ́ni tí bá ń túmọ̀ àlà ìrẹ́ tó ń túmọ̀ àlà kọ́ máa gbọ́ mi nù òótọ́ máa ń túmọ̀ àlà fáwọn ènìyàn ọ̀ lẹ́tọ̀ àti máa sọ pé dandan o ọgbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ni o bí mo ti tú lọ́gbọ́dọ̀ rí o kí wá lọ́fà lẹ́ánà omi bá bẹ̀rọ ni tẹ́mọ̀ wá sọ pé báwo wá ní limaza qala yusuf alayhi salatu wassalam kúrò yẹ láàmù lẹ́dì fi hì tẹ́tà a sọ pé torí pé lẹ́ánà alfutiya huna qad iqtaranat bil wahyi alladhi yastalzimu al-jazm hmm. pé ká sọ pé ìtọ́fà tí anábì yusuf sọ pé kúrò yà amúrò láàrin wọ́n lè fẹ́ ààrẹ anábì yusuf torí pé anábì yusuf alayhi salatu wassalam ánsà tó fún wọn lórí àlà tí wọ́n láàrin kì í sáńsà pé wọ́n wá gbọ́tùmọ̀ àlà lásán nìkan ni ó tún ti ní ìjẹ́ ànábì ọlọ́run mọ́lára ọlọ́run ti bá sọ̀rọ̀ wípé à èyí tó túmọ̀ fún ọ náà ni yóò ṣẹlẹ̀ nù kádàrà tí mo ti kádàrà fún wa ló fi lẹ́tọ̀ àti sọ pé kúrò yẹ̀lọ amúrù lẹ́dì fi hí tẹ̀sán ọ̀wà lẹ́tọ̀ fí mi àti ẹ̀ta wá ń túmọ̀ àlà fáwọn èèyàn ká máa sọ fẹ́ńtà túmọ̀ àlà fún pé kúrò yẹ̀lọ amúrù lẹ́dì fi hí tẹ̀sán lẹ́tọ̀ láti máa sọ bẹ́ẹ̀ náà. ẹ̀rọ ni tó bá jẹ́ sí pé èèyàn bá wá parọ́ fún ọkùnrin lálàbá tí ó sì lálàá yẹn lọ́kàn wá parọ́ fún ah, ẹ̀yà kùmọ̀ lálàbá yìí tó wá parọ́ fún yẹn tí èèyàn wá túmọ̀ rẹ̀ fún padà tó wá sọ fún yàn pé ẹ̀rọ ah, mọ́ ń pa o ṣé àlàdá túmọ̀ fún ṣé yóò ṣẹlẹ̀ síbí kó nà á kìí sọ̀rọ̀ yàn ni pé yóò ṣẹlẹ̀ sí o pẹ̀lú ànábì yusufu lélẹ̀ ń jẹ́ tiẹ̀ torí pé ànábì ọlọ́run lòun tiẹ̀ àwa tá ń bá bá bá ní àyà ìṣe ànábì ọlọ́run bó sì bá parọ́ parọ́ fúnra ẹ̀ nìyẹn nǹkan yẹn ò lè ṣe kí ni àlèsọ fàyín kí ìlà. nàmáyé ìmáàmù Abdurrazak tí wọ́n sọ nínú tí wọ́n gbà nínú mùsọ́nà fún wọn wọ́n ní jẹ́ àrọ́jùlùn ilẹ̀ Umar bin al-Khattab ọkùnrin kan wá bá Sayyidina Umar radiyallahu ta'ala anhu wọ́n wá bá wọn faqala lahu wọ́n wá sọ pé mọ́ lálàá ra'aytuka anni ah, ó ní mo ríra mi pé mo bá tún gbẹ mo bá tún tutù mo bá tún gbẹ ooo ó mọ̀rọ̀ wá sọ fún pé ah, àlátọ́ lánìí jẹ́ntúmọ̀ ah, ẹ̀fọn à ń tarọ́ jù lóhùn ọgbà ìgbàgbọ́ ọgbọ́nú Islam ó tún jáde kó mbẹ́ ọba tún padà sínú islam ọba tún jáde kú mbẹ ó sì ó kú lẹ́yìn tó kú sínú kèfèrí faqala lahu rajul ọkùnrin yẹn wá ń sọ fún Umar bin Khattab pé máa rọ àmọ́ ń sá àmọ́ ń jókì ní omi orí nǹkan kan o Umar bá dá lóhùn pé lùsọ irú tí Yusuf sọ fáwọn èèyàn rẹ̀ lánàá nínú ẹ̀wọ̀n ìjọ́kì ní àná irú ẹ̀ náà lèmi náà ti dá fún òun yóò sì ṣẹlẹ̀ sí ọ náà قلنا ربما هذا خاص بعمر لأنه ملهم ملهم لأنه ملهم رضي الله تعالى عنه إليه تاوي eléyìí tá a wí wọ́n ní a lè pé ọjẹ́ nǹkan tá a bùn Umar ibn Khattab radiyallahu anhu torí pé ẹni tọ́lọ̀ máa fún ní mímọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ rẹ̀ máa ń fi kòǹgẹ́ tó wà náà wáhì lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà àwọn ah, Umar ibn Khattab náà nítorí pé àwọn tí máa túmọ̀ àlá náà tàbí ànábì Umar jẹ́ kan nù wọn bẹ́ẹ̀ náà ni Abubakar Siddiq bẹ́ẹ̀ náà ni Aisha ìyàwó Aisha radiyallahu ta'ala anha eh, agbọ́nni ilé wọn a máa sọ fún wa pé àwọn sàbí tí wọ́n já àwọn tí wọ́n túmọ̀ àlá eh, àwọn díẹ̀ lọ́gbọ̀n Umar jẹ́ kan nù wọn wa minha nínú àwọn kan dáhùn máa mọ̀ pé Umar jẹ́ kan àwọn tí wọ́n túmọ̀ àlá tó jẹ́ sí pé téèyàn bá jókì fáwọn èèyàn kan pàápàá jẹ́

òun náà ni iná lálá òun náà ni iná gbogbo náà ó kọjá ń pè níná ní bá ń pò kọ ó kíra rẹ̀ lórúkọ iná iná iná iná iná faqala lahu ìwọ ọkùnrin tètè padà sí ilé kọ padà sí ilé rẹ̀ ti jóná ọba délé lóòótọ́ ò fàkánà nígbà tí ìdílé ilé rẹ̀ ti jóná lóòótọ́ àwọn nǹkan tí wọ́n ń bẹ̀rẹ̀ ni pé wọ́n bá bí wọn radiyallahu anhu ọlọ́run bùn láwọn ẹ̀bùn láyẹn rọ́dí aláwọ̀ tààrà na fi ákìlẹ̀ pẹ́rì mi rà sí yìí ẹjẹ́ ká fòlọ sí sàrẹ̀ torí àkókò wa àtọ́yìrò fi nùsù fi tasọ́wò yorùbá wà lùkùrán àyà tòní tàǹkì òní àní pé ìkejì ní ànábì Yusuf sọ pé ìkejì wọ yóò tọ́ lálà burúkú yìí ìwọ yìí ó àwọn ẹyẹ ó jẹ ní kíni lórí rẹ̀ ẹ̀yìn ni pé wọ́n kàn ọmọ gí ẹyẹ ó sì jẹ ní orí rẹ̀ lọ́mọ pípí tó parí ayé tiẹ̀ sínú ọ̀rọ̀ ẹyẹ wà ní níta fẹ́ gbé ẹ̀wò láàrin àpẹ́rù fi tasawwur li Yorùbá wal Qur'an. ǹjẹ́ ń pè lẹ́yẹ nínú ìran Yorùbá yìí àwọn Yorùbá mọ̀ ní àwọn ńlá kọ̀ọ̀kan pẹ̀lú ẹyẹ hmm. bẹ́ẹ̀ náà ni tá wo kí ni ẹyẹ ń jẹ́ Qur'an ó fi máa sinmi ìwọ ọmọ ìyá mi tó jẹ́ yorùbá ó fi lè sinmi kúrò níbi pálapàla tí wọ́n so mọ́ èdè àṣà yorùbá yìí ó fi lè máa sinmi kúrò níbi gbogbo àwọn àjàgà tí wọ́n ti fi kọ́ yín lọ́rùn àwọn ẹ̀rù jẹ̀jẹ̀ tí wọ́n ti kó bọ̀ yín ní ìgbésí ayé àtọ́yìrò fi tasawwur yorùbá wal qur'an. ọ̀rọ̀ àwọn yorùbá yàtọ̀ ṣá àmúna bihi ghaliba. àwọn yorùbá máa ń sọ aburú mẹ́yẹ sọ́pọ̀lọpọ̀ ọgbà wọ́n á sì máa súnmọ́ àwọn ìṣẹ̀lẹ̀ aburú lọ́pọ̀lọpọ̀ ọgbà tó fi jẹ́ sí pé wọ́n á máa pe ẹni tó jẹ́ ojúkójú wọ́n á máa pè ní ẹyẹ mm-hmm. àwọn gbé ẹlẹ́yẹ mm-hmm. ẹni tó fọ́ kí yóò sọ pé tẹ́rù sùn kí ló dé tẹ́ẹ̀ pé tẹ́ẹ̀ pé jámálù sùn tẹ́ẹ̀ pé bákọ́rù sùn mm. tẹ́ẹ̀ pé àgbò burúkú mm tẹ́ pé ẹ̀dìẹ burúkú ẹyẹ sáàníṣà àtà ọ̀hún ẹ̀ tàbàlù wọ́n tún nígbàgbọ́ yí pé tẹ́yẹ bá ń fò lórí ilé rẹ̀ tọ́ bá ń ti kẹ̀kẹ́kẹ́kẹ́ wọ́n nígbàgbọ́ pé ohun ẹ̀ tẹ́yẹ bá fọhùn báyìí wọ́n ní tí wọ́n máa ń so mọ́ bọ́ bá lọ báyìí tẹ́ bá rí dúdú tẹ́yẹ kan bá wù wọ́n kọ̀rọ̀kọ̀rọ̀kọ̀rọ̀ ó ní tí wọ́n so mọ́ nínú àṣà Yorùbá wọ́n tún gbà pé ọmọ ènìyàn àwọn àwọn àti wọ́n ní wọ́n lè wo àwòrán ẹyẹ wọ́n máa pe àwọn ẹyẹ ń dìbò wọ́n ń ṣe mítìn lórí igi wọ́n tún ní igi tán <laughs> wọ́n tún lé àwọn àjẹ́ tún ní igi tí wọ́n ń ṣe mítìn ní pé ẹyẹ ni wọ́n eh, àwọn ẹ̀kọ́ dá wa lójú pé gbogbo àwọn àdìọ́ kan jarajàra báyìí wọ́n gbà wá látọ̀dọ̀ àwọn kíni ẹlẹ́bọ̀ àkọ́kọ́ ni wọ́n. ẹ tẹ̀lé mi ká lọ kẹ́rin bá àmọ́ àwọn ẹlẹ́bọ̀ àkọ́kọ́ ló ká máa so aburú mẹ́yẹ lẹ́sẹ̀ bá nù. sọ́tàlá àárọ̀ àyà one thirty one ọlọ́run bá sọ pé fàyídá já tí hùn múlẹ̀ hasana tó kọ́ ọlúhù lánà hàzì fàyídá já hùn múlẹ̀ hasana tó kọ́ ọlúhù lánà hàzì sábúrú bá dé ń kọ́ wà ní تصبهم سيئة يطيروا بموسى ومن معه يطيروا بموسى ومن معه Yàtọ̀yẹ̀rú bí Musa wà máa ń máa. Ànábì Musa sọ fún ọ pé. Àdáà. bẹ́ẹ̀rẹ̀ sọ́tún náà mi láyà 47 wọ́n sọ pé kọlu kọ̀yọ́nà bí kàwà bí ma máa kọ̀lọ̀kọ́ irúkùn ìdánlọ́ bàlá àrùn tó ń kọ́ mú tó sánú 18 sílé 19 wọ́n tún sọ pé kọlu iná tàkọ́ yàwó náà bí لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم قالوا طائركم معكم أئن ذكرتم àwọn gbogbo ẹni tẹ́ bá ti gbé agbára fẹ́ yẹ iná ọkọ̀ iná ní pé bala àrùn tó mú kọ́ mú mùsùlùmí fún ẹ̀yìn Yorùbá àṣà Yorùbá nù ní ìwọ́tọ̀ wá jẹ́ mùsùlùmí tó jẹ́ ọmọ Yorùbá má bá Yorùbá lọ́nbẹ̀yìn yẹn o hmm. kọ́ ya bá ìsìláàmù lọ́nìí kọ padà kúrò níbi àṣà yorùbá tí ò ní jẹ́ òsinmi láyé hmm. ẹyẹ wá dalágbára mọ́ yín lọ́wọ́ ah, ah, ah. ogun kan wá dẹyẹ ẹlẹyẹ ẹlẹ́yẹ ẹlẹ́yẹ ààrẹ lẹ́já ààrẹ lẹ́já àbí ẹlẹyẹ sáni ẹyẹ tá dáná lọ́dọ̀ yín yorùbá sí mo ẹnu ọpọlọ kò sí nǹkan kan tí kankan lè fún ọ hmm. ẹyẹ ń lọ ń gbèsè ayé ẹ̀ ní wàá wà lùkùránì ẹ wà àti ẹwà Islam bí wọ́n ṣe ròyìn ẹyẹ fún wa ẹyẹ ọgbọ́ kan bẹ̀ náà tẹ́yẹ pé ọmọ adùn náà báyìí ẹ̀yìn sẹ́yẹ lọ́dà tó báyìí bẹ́ẹ̀ ni ọlọ́run ọba ròyìn ẹyẹ pé àyà lọ́jẹ́ àmì lọ́jẹ́ fi mi ọlọ́run ọba tí mò ń ṣe lórí ilẹ̀ àyà ibi àyà ilé tiẹ̀ lágbára ọlọ́run ọba رب أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ أربعة من الطير èyí tí wọ́n fi sọ pé ànábì Ibrahim ọlọ́mọ ẹyẹ mẹ́rin hmm. ẹyẹ èyí tí wọ́n fi mú nǹkan mi hmm. ẹ̀dá Ọlọ́run pọ̀ lórí ilẹ̀ ṣùgbọ́n ẹyẹ ní ẹni ọlọ́mú wọ́n mú fún yìí ẹyẹ níyì mi àbí òníyì ni ẹn pé ẹyẹ níyì ṣìbí ẹbí báyìí náà ń pè báwọn ẹyẹ ó ti kí ni torí pé òun ni wọ́n kí lọ́fà tó lọ́n fi ní kó mẹ́yẹ àti bá ti pé ààyè maqamu tashrif náà nìyẹn tó bẹ́ẹ̀ náà anamuli suratu namli àyà 16 ọlọ́run ọba sọ̀rọ̀ anabi wa Sulaiman alayhi salatu ọlọ́run ọba sọ pé wọ́n wà rísà Sulaimanu Dawuda wọ́n wà rísà Sulaimanu Dawuda وقال يا أيها الناس علمنا منطق الطير Ànábì Sùlẹ́mánì ní Ọlọ́run fún a ní ọ̀rọ̀ ẹyẹ gbọ́yé. Ẹṣẹ́ yẹ nìkan ní bẹ́nu ẹranko yìí. Ọyẹ kọ́ mọ̀ pé ẹyẹ níyì náà nù ni. Hmm. Eh, ẹ̀yin Yorùbá ẹyẹ tẹ́ ló kọ yín jẹ́. Oh, oh. Ẹyẹ kàbùkù àbí eh, ẹyẹ sìranù. Hmm. Ṣùgbọ́n Al-Kùránì sọ fún ọ pé ẹyẹ níyì náà nù ni. Ọyẹ ya ayyuhan nasu allimna mantiqa at-tayr. يا أيها الناس علمنا ẹ̀ẹ́dún ara ọ̀sátún námlì bákan náà àyà 20 tún wò bọ́lá ń ṣe kí ẹyẹ ní kì adùn ní kì í tọ́ bá sọ pé èèyàn. wàṣàfà kọ́dà tọ́yìrọ̀ fàkọ́ orí nǹkan wàtàfà kọ́dà tọ́yìrù ẹyẹ níyì lọ́dọ̀ anábì Sulaiman alayhi salatu wassalam ó fi yá pé ẹyẹ níyì nù Qur'an ni bẹ́ẹ̀ náà ni àmì ní àmì ní gbogbo ilé nǹkan ìwé ni àmì lọ́jẹ́ ẹyẹ níyì àwọn 49 ó tún rí pé ẹyẹ tún إسرائيل أني قد جئتكم بآية من ربكم أني أخلق لكم من الطين كهيئة الطير فأنفخ فيه فيكون طيرا بإذن الله أطمع أنه سيئة أن طلع فينا النبي وعيسى عليه الصلاة والسلام أني أخلق لكم من الطين ó ní mọ̀ máa ń fi àbàtà èèpẹ̀ àmà mo fi máa ṣe nǹkan kan tí ó wà dàbí kíni ẹyẹ náà mo máa fi ṣe nǹkan kan tí ó dàbí kíni. bí ẹyẹ fáwọn mhm. fúnkú fi ìfáyàkù lọ́pọ̀ ìrọ̀mí ìbìnlá. màá sì fẹ̀mí sí lára màá fẹ́ sí pé bísímìlà yóò sì máa fò lọ labalabalabalabala. àyè ṣe tó fi jẹ́ sí pé ẹyẹ ní àmú níbi tí wọ́n mú nǹkan mi wọ́n mẹ́ja wọn ò mẹ́kú wọn ò mú ẹ̀dá mi tọ́lọ́ ó wípé ẹyẹ ní yìí ń bẹ̀ náà ní àbí òní ìjàmá Suratul Nahl àyà 79 ó tún níbi tọ́lọ́ tẹ̀ tí wá sọ pé àyà lọ jẹ́ o alam yarau alam yarau ila tayri musakhkharatin fi jawi samaa'i ma yumsikuhunna illa Allah orí nǹkan inna fi dhalika la ayatin liqawmin yu'minun كي يلعن بها مسخرات في جو السماء مسخرات في جو السماء كان له علني كان له كان له فعلني ما يمسكهن الا الله ما يمسكهن الا الله قل من لالوجه إن في ذلك لآيات لقوم يؤمنون Eh, alukurani kí ẹyẹ o kurani orun yẹn ẹyẹ ni wọ́n pẹ́ yẹlé láàrin ni gbogbo ń tàn kálá táàrọ̀ ni ẹ̀yin yorùbá ẹ̀wọ̀n tẹ́ fojú ẹyẹ rí báyìí tí tó wá wò nínú àwọn nǹkan tẹ́ ti máa pé ẹyẹ níyì nínú kurani nínú sẹ̀ríà islam nínú ojú tí islam fi wò níta fi gbélé yìí ni pé a fẹ́ ba a fẹ́ wá kìídà kákìídà Hmm, àwọn ìgbàgbọ́ kí gbàgbọ́ àwọn ìgbàgbọ́ kí gbàgbọ́ àwọn nǹkan tí sàárẹ̀ tí sọkàn láàárẹ̀ àwọn nǹkan tí sọkàn láàárẹ̀ àwọn nǹkan tí ò ní jẹ́yìn ò lè lọ kọ́ lọ wájú kọ́ lẹ́yìn àwọn tí ò ní jẹ́yìn ò lè lọ wájú kọ́ lẹ́yìn afẹ́ kú nù gbèsè ayé olùgbọ́ mi afẹ́ wo kú nù gbèsè ayé olùgbọ́ ẹyán ẹ kó lè bá àjẹsí pé á firi ká lè bá firi dáadáa ẹ ń bá tẹ̀lé ànábì lẹ́yìn ẹ ń bá tẹ̀lé ànábì lẹ́yìn ó firi dáadáa ó firi dáadáa ní máa wo fẹ̀fẹ̀fẹ̀ fẹ̀fẹ̀fẹ̀ wọn náà máa bó ṣe ń gbọ́ lọ ọmọ òfẹ̀fẹ̀fẹ̀ yẹn láti rẹ́yẹ ah ó tún ti dé o ah, àbíyá yẹn ló tún ti dẹyẹ ìyá kankan ò lè dẹyẹ o ah, alùkùránì ń ròyìn ẹyẹ dáadáa fún ẹ nínú àwọn àtúmọ̀ tí ń bẹ fún ẹyẹ inú alùkùránì nínú sẹ̀rí àtọ́lọ́nfẹ́lá nàbọ̀ Muhammad sallallahu ọlọ́ni kí ọlọ́run pọ́n wọn lé pé ìgbésí ayé ẹyẹ fẹ́ jọ ìgbésí ayé ọmọ ènìyàn ah, ìgbésí ayé ẹyẹ ọ jọ ìgbésí ayé سورة الأنعام آية تأتي لما بصر كل وما من دابة في الأرض ولا طائر يطير بجناحيه إلا وما من دابة في الأرض ولا طائر يطير بجناحيه إلا أمم أمثالكم ما فرقنا في الكتاب من شيء ثم إلى ربهم يحشرون ولا طائر يطير بجناحيه إلا أمم أمثالكم ولا طائر يطير بجناحيه إلا أمم أمثالكم ẹyẹ kan ò ní fò pẹ̀lú apá rẹ̀ méjèèjì àbí kọ́ jẹ́ sí pé ẹlọ mọ̀ pé àwọn náà ọmọ làwọn náà umamun hmm. nation latin làwọn náà amsalukum bí yín náà hmm. wọ́n nílé ń jú orí pé àwọn ẹyẹ létò wọ́n náà wo kálukú nílé ẹ̀ ọba rí àwọn ẹyẹ nílé wọn báyìí nínú àwọn ẹyẹ tí wọ́n bá kọ́lé torí igi kálukú nílé tiẹ̀ nù tọ́ba ti lọ́mọ yóò tún lọ kọ́ ilé fún ọmọ rẹ̀ náà àwọn ayé tí wọ́n tún wá fẹ́ dájú tó yàn gan lọ àwọn ènìyàn sábà kọ́lé fọmọ wọn a máa lórí kọ́mọ wá kọ́lé fún wa àbí ẹyẹ ń kọ́lé fún kíni fọ́ọ̀mà tiẹ̀ ọba ti dó yọ lọ kọ́lé bó ló ṣe hun bígbà tó hun apẹ̀rẹ̀ kódà tí wọ́n tún gún ju apẹ̀rẹ̀ tọ́mọ èèyàn hun lọ àwọn ò sì ní ọwọ́ tí wọ́n fi máa ṣe ẹnu kan náà ni àbí ẹnu náà ni wọ́n fi ṣe gbogbo ẹ̀ wọ́n ṣe pé wọ́n máa ń fọwọ́ ẹsẹ̀ wọn ò ṣeé ṣe ẹnu náà ni wọ́n fi hun yóò sì gún régé ẹ̀ pé kíní yẹn wọnú ara wọn ó wọnú ara bá sì rọ̀ kò ní pa wọ́n bẹ́ẹ̀ pátákùn bá sì fẹ́ kò ní jábọ́ bẹ́ẹ̀ ẹ̀yìn ń bo lọ́wọ́ kí ló fi sóbà hun Eh, ilé ẹyẹ ọ̀jábọ́ lórí igi àbí ìpáànù eh, lè ti atẹ́gùn sì gbé lọ eh, atẹ́gùn gbé lẹ́njọ́ kan náà ìwé ẹyẹ ilé ẹyẹ ọ̀jábọ́ lẹ̀ ń tẹ̀ ẹyẹ ká mọ̀ pé ọlọ́run ọba tó wà látọ̀ ìrìn yàtí ìrùn. wà látọ̀ ìrìn yàtí ìrùn bìjà náà ìhìn ìsìlá náà ẹyẹ níyì nù sẹ̀ríà Islam nínú ẹ̀ náà ni pé àwọn ẹyẹ ń ṣe subhanallah wọ́n rántí ọlọ́run dá nígbà tí a bá pa àwọn kan lẹ́lẹ̀ ẹyẹ nísìn tó bá ti dẹ ẹyẹ nínú àṣà yẹn Yorùbá yìí tó bá ti dẹyẹ báyìí síhun náà máa ṣe subhanallah tí àjẹ́ á máa ṣe subhanallah oh. àbí yé pàrìpàkẹ́ ọmọ wí ni a fi yé wa pé wọn ò lè dẹyẹ o mm. torí pé ní àwọn ẹyẹ ń ṣe subhanallah Suratul Nur àyà 41 ọlọ́wọ́ bá sọ pé alam tara anna Allaha yusabbihu lahu man fis samawati wal ardi wat tayru saffat ọlọ́wọ́ látàwọn ẹyẹ tí wọ́n ṣe tí wọ́n napá tí wọ́n napá tí wọ́n nà yẹ lójú sánmà tí wọ́n tò tí wọ́n tẹ̀ kí ni wọ́n ń ṣe àmì màsọ́lá kálukú ti mọ bí tí ń ṣe tiẹ̀ kò sì dàrú fún wọn rí Eh, ẹyẹ báyìí ní ti wí ẹyẹ báyìí ní ọlọ́run ti fún kálukú ní ismu tí wọ́n máa wí tòwá zikiri tí wọ́n máa ṣe kullun ìkíní kejì inú wọn nínú àwọn ẹyẹ wọn wọ̀nyí nìran kíran ni wọ́n ni ẹyẹ ẹyẹ ni qad alima salatahu wa tasbiha. qad alima salatahu wa tasbiha. wallahu alimun bima yaf'alun eh, bẹ́ẹ̀ náà ni àwọn ẹyẹ àwọn ẹyẹ tọ́lọ́ntún ròyìn láàrin wọ́n tún á máa gbádùn wọn a máa gbádùn ẹyẹ jíjẹ àwọn Yorùbá yìí fẹ́ jẹyẹ gbogbo ẹyẹ táwọn èèyàn ń jẹ ńlẹ̀ yìí ẹyẹ ògùn ní àkàkùn àìrẹ́ nìkan bá lọ rẹ ẹyẹ ní ìsìtó ní òun fẹ́ pa òdèrè òun fẹ́ sí kí lọ fẹ́ fi ṣe ni wọ́n máa wí ẹdí ẹnìkan lẹ̀ máa jẹ ẹ ń bá a sọ̀rọ̀ pé àdí ọkàn Yorùbá yìí lágbára púpọ̀ wọ́n ti bàtà yé ẹyẹ jẹ́ wọ́n ti sọ ẹyẹ di nǹkan abàmì wà lọ́mọkùnrin ṣẹlẹ̀ Islam ẹran ẹyẹ inú ẹran tá a máa jẹ ni ní ẹran táwọn sí kíni táwọn ẹjẹ tó mú tọ́lọ́n fi ròyìn ẹ̀pín bẹ́nu àlìjẹ́nà bá máa jẹ́ Suratul Waqia àyà 21 ọlọ́mọ bá sọ wíwá lahmi tayrin mimma yashtahun. Wa lahmi tayrin mimma yashtahun. Wa lahmi tayrin mimma ọlọ́ni ẹyẹ ẹran ẹyẹ ẹ máa jẹ ẹ sì máa gbádùn ẹ ẹ sì máa yọ máa da yín lọ́fun ni yọ máa da yín lọ́rùn ni mímá ẹ́sítọ̀ hóòó ni. mímá ẹ́sítọ̀ hóòó. ẹ rí i pé ẹyẹ níyì náà ṣẹ̀rí àná ni ọlọ́run a máa ń lẹ́yẹ láti fi bá àyàn jà nígbà mi ṣùgbọ́n kò ní jẹ́ sí pé nìkan ní ọ̀ràn ẹyẹ sí ọ hmm. ọlọ́run ní rán ẹyẹ sí nǹkan ẹyẹ ẹyẹ ẹyẹ bá sọ àwọn abáyé ẹyẹ ọlọ́run bá sọ pé wà áúṣàlá aláìhìn tọ́yìrọ̀ ní àbábìn ọlọ́run ní mọ́rán tí wọ́n ẹyẹ ẹyẹ náà ni mọ́rán sáwọn ọ̀tá àwọn ẹyẹ àwọn tí wọ́n bá ń báwa náà sọ̀tà báwa rẹ̀ yẹ sí ọlọ́run ìwọ tó ń gbọ́ mi náà gbogbo àwọn ọ̀tá rẹ̀ ọlọ́run bá rẹ̀ yẹ sí wọn wà áúṣàlá aláìhìn tọ́yìrọ̀ ní àbábìn wà áúṣàlá aláìhìn tọ́yìrọ̀ ní àbábìn kí ń ṣe fún ààrùn ṣàrùmí sájẹ̀ náà ló tún túnmọ̀ eléyìí sí ìwọ́tọ́ jẹ́ Yorùbá yìí sájẹ̀ náà ló tún túnmọ̀ ẹyẹ eléyìí sí gbé <laughs> Ọlọ́run wá rán àwọn àjẹ́ sí wọn tí tó túnmọ̀ ẹ̀ sínú so ẹyẹ àwọn ẹyẹ àwọn ẹyẹ tọ́lọ́run ránṣẹ́ náà tọ́lọ́run bá fi ránṣẹ́ ránṣẹ́ ọmọ kó yìí lọ fún kí ló jẹ́ ọ̀ràn nǹkan mi ríran tọ́lọ́run ránṣẹ́ ránṣẹ́ bíbẹ̀ mọ́rò pé nítorí gan ọlọ́ bá àyànjà pọ́ dẹni àbùkù náà ẹni àpọ́nlé ni torí pé kí ló wá kí ló fà tó lọ́n fi select ẹ̀ pé ẹyẹ ni màá rán tí ọ̀ràn adìẹ tí ọ̀ràn tọ́kì tí ọ̀ràn nǹkan míì tí ọ̀ràn ẹja tí ọ̀ràn nǹkan míì ọwọ́ ajẹ́ sí pé ẹyẹ náà ló mú tó wá rán ó yẹ kó mọ̀ pé ẹyẹ níyì nù sẹ̀rí àtọ́lọ́n fẹ́ràn náà wà Muhammad sọ́nà ọ̀nà wà arúsára àlẹ́yìn tó ìrọ̀nà àbábí wà arúsára àlẹ́yìn tó ìrọ̀nà àbábí níparí ayàtàwà náà a oní kóòdù yàrá amúlẹ́dì tí hì tásítọ́pì yá ni ìdáǹpẹ̀ ní náà ni kíyàn máa wádìí àlàyé nǹkan ọ̀wínníwínní àbí ọ̀wínní ká mọ̀ jí nǹkan jinlẹ̀ jinlẹ̀ la máa lo ìsìpta òfin ìyàtọ̀ bẹ láàrin ìsìpta àti sual hmm. tí wọ́n lè yàn sual normal question ni nǹkan tó pa tá a fẹ́ kí wọ́n ṣàlàyé ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ tó jẹ́ sí pẹ́ni tí ó lè ṣàlàyé ọ̀gbọ́dọ̀ jẹ́ èèyàn kan lásán yọ jẹ́ èèyàn kan tí nǹkan yí dáadáa pẹ̀lú ìjà pé tọ́ba wọnú àrò Quran ọ̀fẹ́ máa rí yẹ́sẹ̀ àlùnáka ní àrò Quran tó súnmọ́ twenty times wọ́n máa rí tó súnmọ́ bẹ́ẹ̀ tùmọ̀ yẹ́sẹ̀ àlùnáka à òwò náà máa wò níwọ̀nba náà يستفتونك يعني يريد تعالى كان قضي الأمر الذي فيه تستفتيان قضي الأمر الذي فيه تستفتيان سورة النساء عمر يستفتونك به ولا ما بات سورة النساء عمر سنتسيس ولا ما بات يستفتونك قل الله يفتيكم في الكلالة آه هذا نندم بنا هذا سورة النساء عمر سنتسيس وقال ويستفتونك في النساء báyìí ni a ti máa gbọ́ ìtumọ̀ àyà tò níyí abẹ́láwọn ọba yìí tá a gbọ́ kó jẹ́ kó ṣàǹfààní fún wa àyà tò ní tá a kí lónìí náà ni sóràtù Yusuf àyà 41 ibi tí ànábì Yusuf ti sọjú abẹ níkò fún àwọn tí wọ́n lálà ó dẹ̀ túmọ̀ àlá fún wọn ó ní a sọ àhìbáyé séjẹ́ nìyí يا صاحب السجن أما أحدكما فيسقي ربه خمرا وأما الآخر فيسلب فتأكل الطير من رأسه قضي الأمر الذي فيه تستفتيان بارك يا ربي على الدستور بر بنا مكرمون لمجلل بارك يا ربي على دكتور بر بنا مكرمون لمجلل بارك يا ربي على دكتور برهم بنا مكرمنا لمجلد بارك على ربي على دكتوري برهم بنا مكرمنا لمجلد برهم بنا مكرمنا لمجلد برهم بنا مكرمنا مجلد مجلل بر بلا مكرمنا مجلل